má jẹ́ kí gbàlà mi kọjá mi lọ dàgbà mi padà fún mi o mú ìgbàlà rẹ wọnú ilé mi ọlọ́run mi ṣàánú mi o mú ìgbàlà rẹ wọnú ayé mi pàṣẹ ìgbédìde rẹ olúwa fàánú yanjú ọ̀rọ̀ mi fàánú yanjú ọ̀rọ̀ mi fàánú yanjú ọ̀rọ̀ mi jésù kó wá fọ́ mi ṣèyanu. fàánú yanjú ọ̀rọ̀ mi fàánú yanjú ọ̀rọ̀ mi fàánú yanjú ọ̀rọ̀ mi jésù kó wá fọ̀rọ̀ mi ṣèyanu sí i. ohun ọ̀tá gbàdánù lọ́wọ́ mi nípa ẹ̀ṣẹ̀ mi wá wọn rí o dá wọn padà fún mi ò bàbá kan tún di lílo fógo rẹ má jẹ́ ń sí kòtò ayé ẹlẹ́dàá mi ṣẹ̀ẹ́nú mi. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajábalẹ̀ tún ti dòde o. ojúmọ́ ayọ̀ lọ́wọ́ lórí Fresh FM tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o <laughs> lórí Fresh FM tó kílẹ̀ falafala. ògidì ìròyìn kan fẹ́lẹ́ káàkiri lẹ́wà láti inú àwọn ìwé ìròyìn tó jáde fún tòde o ẹ dákun nǹkan fìdílé ká jíjọ gbọ́. bóyá ká jíjọ Ajábalẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri àgbáyé. Ó oh yẹ lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ ó ṣe bómi la kò dẹ̀ ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM Ajaabale lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kọrin náà lóko tá a máa ń gbóhùn ẹ̀yọ́ rírì ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ láti gbé ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge nílẹ̀ ìbàdàn ohun tẹ́ ẹ mọ̀ ọ́ jẹ́ àtúngbèdé e lóòrọ̀ tòní ajá àbálẹ̀ ìròyìn ni o ògidì rẹ̀ gan ni ajá àbálẹ̀ bí ẹ mú kọ́lọ́kọ́ àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ọlẹ́ wa látún láǹfààní láti tún fún yín tán láti jẹ́ kẹ́yìn náà mọ bí nǹkan ṣe ń lọ láyìíká àti àyídà wa lórílẹ̀‐èdè yìí àti nílé òkèèrè torí pé ohun tí èèyàn mọ̀ ó ṣàgbà ẹni. tọ́ Nigerian Tribune The Punch Vanguard àti The Nation ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tájọ fi tajà lónìí nù bá a ṣe ṣe é nù ọlọ́run ó sì bá wa ṣe é lóòrọ̀ tòní kárámọ́ lákàrà kákàrà tó ṣáájú ọmọdélé n ò ríru ọlọ́run rí àfi bí irú ti báyọ̀ yìí o It's okay àtẹnubọ̀ ìròyìn náà nu ṣùgbọ́n lóòrọ̀ kùtù àyè tòní ẹ ti mọ̀ bí ṣe máa ń ṣe mí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ní n bá ti dórí ètò báyìí torí Yorùbá ní bóúnjẹ bá ti kúrò nù ìṣẹ́ ìṣẹ́ ti bùṣe àsìkò tá a wà yìí iṣu sì ń bẹ nígboro ayé o tẹ́ ẹ bá wá iṣu kí wọ́n bá yín gun kó fẹ́lẹ́ dáadáa bó jẹ́ yan kókò lẹ́fẹ́ gún bó sì jẹ́ yan ti iṣu èyí tí ẹ rí káàkiri náà ni déédéé ni ohun tẹ́ máa nílò láti ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀fọ́ ebòlò ní kẹ́ bá mi sè kó wá ní omi lògbólògbónú irú ẹ̀fọ́ ebòlò yẹn ẹ láǹfààní àti bá mi kó edé síbẹ̀ àwọn edé tútù yẹn ni o ẹ bá mi kó o sí pẹ̀lú àwọn nǹkan nú ẹran nǹkan kan bá ń bá wọn ẹ wá fi atarodo ẹ fi gbéyàwó fún láwọn atarodo yìí tó ń ta ṣáíṣáí díẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń jẹ kódà bí nǹkan kan bá fẹ́ dìbì kàtà tẹ́lẹ̀ ní gbogbo bí gbogbo ẹ̀ ní yóò já pọ̀ tí gbogbo ẹ̀ yóò balance dáadáa bẹ́ẹ̀ bá gbé iyán tẹ́ ẹ gbé tẹ orí ẹ̀fọ́ èbòlò ẹ mọ̀ pé gbogbo nǹkan ti mú yẹ̀sì nu ó dáa gan-an tó sì rí irú gbogbo ẹ̀ ti di rẹ́gẹ́dẹ́ bá a ṣe fẹ́ orí ó wá yá bá a bá ti jẹun tán báyìí náà tán ikùn ńlẹ̀ náà ló kù ó kun ká mú iṣẹ́ ṣe ní pápápá tí wọ́n ṣe nílẹ̀ pápá ká má bàa fa pa ẹ já lọ tààràtà lójú ewé kínní gbogbo ìwé ìròyìn tó jáde fún tòní àǹkó ìròyìn kan bẹ níbẹ̀ tó ní tọ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ yìí ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún yìí ni o ọ̀rọ̀ ètò òdìbò ní àwọn ìpínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ Imo Kogi àti Bayelsa iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ ìpè lójúpọ̀nà àti lè mú kí ètò òdìbò náà kó lọ gerege bá a ṣe fẹ́ àwọn ọlọ́pàá àti ọkọ̀ ọlọ́pàá ńlá tí fi ń ṣọwọ́ lọ sí ẹkùn ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí gbogbo nǹkan kó bàa lè mú yẹ̀sí ń ìgbà tí ìwé ìròyìn Vanguard ó gbé ó ní àwọn kan ti ń sọ̀rọ̀ kan sí etí wa wọ́n sì ní kí etí ara bí kó bá a lè gbọ́ ńlá ṣe ń sọ létí tọmọ ẹ̀ wọ́n ní àwọn èèyàn kan ti ń fi ẹ̀sùn kan pé iléeṣẹ́ ọlọ́pàá àwọn kọmísánná kọmísánná ti ń bẹ iléeṣẹ́ ọlọ́pàá tó wà láwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ṣeé ṣe kí wọ́n fẹ́ẹ́ gbàbọ̀dè lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn olóṣèlú kan láti dàbàrú ọ̀rọ̀ ètò ìdìbò kí nǹkan bá a lè ṣe yọ̀tọ̀ mi fún ẹni tí ó wá rí wọn wọn ní torí ẹ̀ làwa náà ṣe jágbọ́n ọ̀nà àbáyọ míì bọ́mọ kékeré bá lóun gbọ́ngbọ́n kúkú nígbà ẹ̀rùn ìyá rẹ̀ náà sì gbọ́ngbọ́n sísèsè padò wọn ní iléeṣẹ́ ọlọ́pàá wọn ti mú ìṣípòrọ́pò dé bá àwọn tó jẹ́ alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní àwọn ìpínlẹ̀ yìí àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ á gbé wọn lọ bò míì àwọn ọ̀tún míì yóò padà sí ìpínlẹ̀ náà ìpínlẹ̀ Imo Bayelsa àti Kogi kó má bàa di pé tán ariwo ìbò kò kúrò ńlẹ̀ gbàgede ojú ìwé kìíní ìwé ìròyìn Vanguard Nigerian Tribune Punch àti The Nation ni ìròyìn yẹn wà lójú ewé kìíní ìwé ìròyìn ti The Nation ìròyìn kan náà bẹ́ńbẹ́ tó ní í ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ owó ni o ó ní ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà gbogbo ipá tẹ bá lè sà ní kẹ́ lọ sà bí owó olè òkèrè bó ṣe gbé owó orílẹ̀-èdè wa Nàìjíríà lọ tó sì ṣan mọ́lẹ̀ gbà ó ní. Ni ó ń ba ètò ọrọ̀ ajé jẹ́ bẹ́ẹ̀ ló sì ń ba ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jẹ́ Sanusi ló sọ̀rọ̀ ẹ tètè wá wọ̀kọ̀ fi ṣàdá o kó tó di pé yóò pẹ́ jù torí pé iná ti mú gbó kòkó ìlú ò sì fararọ ń ló ṣokùnfà bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń rà jíjẹ mímu lílò tó ṣe gbówó lórí bẹ́ẹ̀ bá dojú ewé kínní ìwé ìròyìn ti The Nation ibẹ̀ lẹ́ti gbé báyọ̀ ẹ̀jẹ̀ àtúntò ṣàṣà ká lọ sí ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ìròyìn ayọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní pápákọ̀ òfurufú ti ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń bẹ lẹ́kọ̀ọ́ agbègbè alákíá wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn ó ṣí padà báyìí lákọ̀tún nítorí pé ó ti fi ìgbà kan wà ní gbígbé tì fún àwọn ìgbésẹ̀ kan ìgbésẹ̀ kan àmọ́ lọ́wọ́ ta wà yìí o wọ́n ti pàṣẹ ìṣípẹ́rẹ́ rẹ̀ padà láti bẹ̀rẹ̀ sí í kí ètò ìgbòkègbodò ọkọ̀ ojú òfurufú láti Ìbàdàn sàbújá tàbí sí àwọn ìlú míì kó ba lè túbọ̀ sánmọ́nà. ẹ já tún lọ sí ọ̀dọ̀ ìwé ìròyìn ti The Punch wọ́n ní bàbá àtọmọ wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé pẹ́rẹ́gì kaná lọ́wọ́ ta wà yìí o àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga fásitì LAUTECH Ládòkè Akíntọ́lá University of Technology ti ń bẹ l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n kó àwọn abala ibi tí wọ́n rí sí ọ̀rọ̀ ètò ọ̀gbìn lọ sí ìlú Ìsẹ́yìn àwọn mọ́fárígá wọn ni àwọn pe gómìnà níjà o lórí ọ̀rọ̀ èyí tó wà ńlẹ̀ yìí torí pé ọ̀tọ̀ níbi tá a wọlé sí ọ̀tọ̀ níbi tẹ́ ẹ tansikú à sáà ìlànà ètò ẹ̀kọ́ wa lọ ọ̀rọ̀ yẹn ń bẹ lójú ewé kínní ìwé ìròyìn ti The Punch ẹ̀kúnrẹ́rẹ́ bàbá ṣe ń tẹ̀ síwájú ẹ̀ mọ̀ gbọ́. ní ìpínlẹ̀ Benue Niger àti Kano wọ́n ní àwọn alágbàtà epo kan ń ló jẹ́ pé wọ́n ti fẹ́ sọjà dọ̀ wọ́n bẹ̀ torí ìdí èyí iná ni hunuhunuhunuhunu fi bẹ́lẹ̀ balagbàtẹ́ epo ṣe ń sọ ọdún mọ̀ pé ọwọ́ wa rèé funfun nẹ́nẹ́ láìwọ gílọ́ọ̀fù bẹ́ẹ̀ sì ni àwọn tó wà lágbọ́nrin ètò ìgbòkègbodò ọkọ̀ oníkọ̀máṣíà náà táwọn náà ń wọ ọkọ̀ wọn ni ńṣe làwọn náà ń sọ ìhà tiwọn pé èé o tí nǹkan fi dé báyìí tó wá di ìkanra láàrin ìgboro òlu ìlú kan bóńbóń ní ìpínlẹ̀ Niger Benue Kano lórí ọ̀rọ̀ epo ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì ìní ń dààmú ti ìpínlẹ̀ èkó àti katsina tòun ti àwọn ìpínlẹ̀ míì tí wọ́n ní afẹ́fẹ́ gáàsì tí wọ́n fi ń dáná oúnjẹ nǹkan tí ń bá o bí owó rẹ̀ sì ṣe ń lọ sókè ó ti bẹ̀rẹ̀ sí fa ìkanra lágbára láàrin ìgboro òlu the punch ló gbá kò rí ìròyìn gbàgede ojú ewé kínní rẹ̀ ńlọ́wà ẹ sọ fún àpábíò àtàwọn èèkàn gbogbo tí wọ́n kùn yí pé owó tí wọ́n ń gbà ọ̀nà àìtọ́ ni wọ́n ń gbà gbà o èéṣe tí àpábíò àtàwọn míì bóyá wọ́n ti ṣe gómìnà rí dipò kan mú kó tó di pé wọ́n wà ní ilé aṣòfin tí wọ́n tún máa fi gba owó òfẹ̀yìntì Fálànà ó ní tó mọ orílẹ̀-èdè Nàìjíríà ń lòún gbọ́ o àsùnwọ̀n lẹ̀ yìí àti ètò ọrọ̀ ajé lẹ́wà Nàìjíríà ń lòún sì ń gbìyànjú àti bóyá bùkátà ẹ̀ kí nǹkan bá lè lọ gerege èéṣe táwọn tó ti ṣèjọba rí tó sì tún wá wà nínú agbami òṣèlú míì tó ń gbowó oṣù yóò tún máa lọ gbowó fẹ̀yìntì kò yẹ kó rí bẹ́ẹ̀ ni ìròyìn yẹn ń sọ ìwé ìròyìn ti The Punch ń ló gbé. E. jogun omi jogun ó sinmi iná ni ìwé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn kùgbù tí ọ̀rọ̀ lù kàn gbọ̀ngbọ̀ngbọ̀n tí wọ́n fi ń ṣọwọ́ sílẹ̀ Israel yìí pé Israeli ẹ jẹ́ kógun omi ẹ jogun ó sinmi wọ́n ní ẹ̀mí àwọn èèyàn tó ti bá ìṣẹ̀lẹ̀ náà rìn ẹgbẹ̀rún mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ eleven thousand ńlẹ̀mí èèyàn tó ti bá ọ̀rọ̀ ogun láàrin Israel àtàwọn tí wọ́n jọ ń lọ́kìtì pín Haman ń ló ti bá rìn nígbà tí Israel sọ ó ní ṣé ẹ fẹ́ kí ọ̀rọ̀ ogun àti ọ̀tẹ̀ yìí kó jẹ rodò kó lọ́ọ́ mú mi ọ̀nà àbáyọ rèé o kí lọ́nà àbáyọ tí wọ́n sọ bá a bá ti dénú ọ̀gbagadè ìròyìn àjá àbalẹ̀ lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́. béèyàn bá ṣeun ká kí ipò ṣeun èèyàn òṣèyàn àní pò ṣèyàn àwa gò sì ní figbá kan bọ̀ kán bí iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀‐èdè wa nàìjíríà bí wọ́n bá ṣe bẹbẹ ó yẹ ká lè sọ wọ́n ní àwọn ọmọ ológun ti ojú òfurufú Nigeria Air Force wọ́n kán lu ibi tí àwọn agbésùmọ̀mí ẹ̀dá karambà nílọ fi kalẹ̀ sí nínú igbó kìjikìji tí wọ́n ti ń ta orílẹ̀‐èdè wa nàìjíríà lọ́fàá bú ìkẹ́fín tí iléeṣẹ́ ọmọ ológun ojú òfurufú máa kẹ́fín wọn wọ́n fi àkàrà òyìnbó wọn èso wọ́ bẹ̀ àṣàlàílù tó dáhùn bẹ́ẹ̀ àwọn ọ̀gá lọ́gàá agbésùmọ̀mí iná ni àṣàlálù bíi ọ̀hún in ló mú balẹ̀ ní mọ̀nà wá kì í ṣe yún nìkan o àwọn ikọ̀ agbésùmọ̀mí gbogbo tí wọ́n jọ wà ńbẹ̀ ó jọ mú wọn mọ́lẹ̀ lójú ọ̀gán ni ìwé ìròyìn ti the punch in ló gbé ìròyìn yẹn lẹ́bàá ẹ̀ nísàlẹ̀ láti ìpínlẹ̀ Abia ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn èèyàn tó ń lọ bíi àádọ́rin níye tí wọ́n sọ di mímọ̀ yìí pé wọ́n rí òkú wọn níjó níyìn níbi tòsí ọjà màálù tí ń bẹ ní Abia wọ́n ní ó dàbí ẹni pé wọ́n ti ń dá àwọn èèyàn ọ̀hún mọ̀ pẹ̀lú gbogbo àwọn àmúyẹ àkíyèsí kan tí wọ́n ń wò lọ́tún lọ́sìn yìí pé àwọn èèyàn wọ̀nyí ẹni ó ni wọ́n rèé ẹyẹ tó ṣu àwọn wọ̀nyí rèé àbọ̀ yìí ó ń bẹ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Abia lọ́hùn. ó yá o ẹjẹ́ agbérafẹ̀ bí orílẹ̀-èdè wa Nàìjíríà yóò ṣe ṣe ìrìn àjò ẹ̀ lọ́dún tó ń bọ̀ láti lè má jẹ́ kí ilẹ̀ oṣù lágádángbọ́n owó èlé orí ọjà value added tax èyí tí wọ́n máa ń san wọ́n ti sọ ọ́ di mímọ̀ yìí pé ti orílẹ̀-èdè wa nàìjíríà lọ́dún tá a wà ń bẹ̀ yìí tírílíọ̀nù márùndínlógójì ńlá fi ṣe òdiwọ̀n tọdún tó ń bọ̀ tírílíọ̀nù márùndínláàádọ́ta iná la fi sí thirty five trillion to forty five trillion abala abi tí wọ́n gbé e sí rèé pẹ̀lú àfojúsùn rere láti lè mú kí nǹkan kó lọ gerege bá a ṣe fẹ́ o <clears throat> lórí ìkọlù tó wáyé fún ti Joe Ajaero tí í ṣe ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ń jó ní ìpínlẹ̀ Imo NLC ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba ìpínlẹ̀ Imo wọ́n ti tún bẹ̀rẹ̀ sí sọkọ̀ bákùn gbé ọ̀rọ̀ síra wọn lórí abúlé Ajaero ọ̀rọ̀ rèé o ní ìgboro ayé ìwé ìròyìn ti The Nation ń ló gbé ìròyìn náà ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ó ń forílẹ̀-èdè yìí sílẹ̀ gbérapá gba ilẹ̀ òkèrè lọ Saudi ni baba ń lọ fún ìjókòó pàtàkì alálàáfíà tó ní í ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé kan láti lè mú kí àjọṣepọ̀ tó sanmọ́nà kó wà láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà àtìlẹ̀ Saudi Arabia ó yá o ẹ̀já gbéra ká gba ojú ọjà lọ nígbà tá a bá padà dé látọjú ọjà àgàdà ó dàrú ikán ṣe bẹ́ẹ̀ yóò faṣọ ọ̀sán ìmú ajá àbálẹ̀ ìròyìn ni láti ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge ìbàdàn ẹ má gbàgbé o ẹ tọ́ ṣàṣà lọ sórí youtube channel wa kẹ́ ẹ lọ́ọ́ bá a wò ẹ bá a share ẹ bá a subscribe ọlọ́run kó pín ire ayọ̀ ọjọ́ ajé monday ọjọ́ ajé monday kó pín kan gbogbo kó wà wá ajá balẹ̀ rẹ. ajá balẹ̀ ajá balẹ̀. kára ó lè bá ara ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ àrùnmọ́lẹ́gùn ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ wá bí wọ́n kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára ọ̀tá le. gbéra ńlẹ̀ kò dìde. kára o lè pè ń ban. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kegun tó kegun náà. kára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. ti fi kára o lè pè ń ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára o lè pè ń ban bọ̀. káì ara rẹ̀ ó lè padà yakinlala. action action. ó jẹ́ àwọ́ká àròmọléegun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn kára ó lè pain ban lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pain ban. tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pain ban. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pain ban ó kì í síbẹ̀. kára ó lè pain ban mú rẹ̀ dáadáa. Hallelujah, jésù oníṣẹ́ ìyanu tó ti gbéṣe rẹ̀ dé gẹ́gẹ́ bó ti kéde ìsọjí ọlọ́jọ́ mẹ́ta níbẹ̀ lójú òbùkún ó ti máa rọ̀ sórí gbogbo èèyàn tí ìdèṣù ó sì máa já gbogbo ọ̀nà tó ti dé ó sì máa là níbi ìsọjí ńlá yìí abraham faith apostolic church ìyànà ọlọ́pàá àkóbọ̀ ńbàdàn àti ní gbogbo ẹ̀ka àjọ wa tó wà ní ìbàfò nílùú èkó oyèdèjì nílùú ìbàdàn pẹ̀lú ẹ̀ka wa tó wà nílùú èrúwà bẹ̀rẹ̀ láago márùn-ún rọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ lójoojúmọ́ ìsọjí yìí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹfà sí wẹ̀ẹ́sì ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún tá pàtàkì yìí ni ìkórè ńlá great harvest ẹ sì lè darapọ̀ mọ́ wa lórí ìtàkùn àgbáyé abánidọ́rẹ̀ẹ́ facebook ti abraham faith tàbí youtube abraham faith apostolic church àwọn òjíṣẹ́ ọlọ́run tó kún fún ẹ̀mí mímọ́ lolúwo máa lò ń bẹ́ẹ̀ ó dá mi lójú gbangba pé tirẹ̀ ò ní ṣòro ṣe bó o bá lè wá síbẹ̀ jésù lolúwa olùkéde ìgbìmọ̀jọ abraham faith apostolic church ìbàdàn. hallelujah na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suits our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit dey dey o. Oh. Come check us out now. Academy Suit dey Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch dey Abeokuta for Ogun State. Taliwaya na zero zero zero zero zero eight nine nine two three zero. Academy Suit, Oga at the top. Oh. Ayé bẹ́ẹ̀. ìbàdàn for christ paracusi twenty twenty three èyí tí hope of god gospel mission àti gbogbo òjò ọ̀la ìbàdàn can pfn ogn bsn jọ máa ṣe lọ́dọọdún sunday twelve november ni yóò bẹ̀rẹ̀ o títí wọ thursday sixteen november twenty twenty three orí pápá adékilẹ̀ goodwill oríta pẹ̀lú ìbàdàn yóò tó gbòòbí tíbitì èrò láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ conference yóò wáyé o bẹ̀rẹ̀ ní monday thirteen títí wọ thursday sixteen november láago mẹ́sàn-án òwúrọ̀ ní cac arema aládọ́rin ìbàdàn youth conference ní thursday november sixteen o bishop tifi adélakùnbọ̀ apostle joshua akínyamíjú reverend sáyẹ́nsì ajẹ́tùmọ̀bí ìfàn evangelist olúfẹ́mi ògúndáre láti ìlú àkúrẹ́ rẹfẹ̀fì alájẹ apọtujì ò iyọlá rẹfẹ̀ ráfẹ̀ làkìlọ́lù bishop adédìrán o pastor dr ọkẹ adédìrán victory rẹfẹ̀ isẹ lọ́lásàyìndé evangelist dr bọ́lá rẹ pastor yomi ajayi the Dentins, rẹfẹ̀ gbẹ̀ngà kọtìlá àtàwọn yòókù pẹ̀lú àkòrí jésù ń bọ̀ láìpẹ́ ẹ̀yin òṣèbìṣèkà ẹ̀yin tẹ̀ ń bá orílẹ̀-èdè yìí jẹ́ ẹ̀yin padà bíbá jésù ní pẹ́mọ́ gbogbo ogun ní dr olùsayọ abraham ọ̀nàlápọ̀ láfi ìrànlọ́ràn o zero zero three zero eight zero eight six seven eight ìbẹ̀wẹ̀ wa áńgẹ́lì látọ̀run wá ni. olóyè sódẹ̀kẹ́ ká má purọ́ ilé ìyá yìí gbà ẹ kú ìnáwó ẹ ṣe adúlé adé orílẹ̀-èdè wo gan-an lẹ ti kó àwọn fọ́nísọ̀sì wọ̀nyí wọlé. ọ̀dọ̀ johnson eré mo ti ra àwọn líbàdàn bíi ojúlówó fọ́nísọ̀ làwọn ń ta lọ́dọ̀ tiwọn èyí tá a jẹ ilẹ̀ lè ní a má tọ́ wò àmọ́ ohun tá a bá jẹ tó dùn mọ́ni ṣe ni láǹfààní kò sẹ́ni tó lè ṣí wa lẹ́nu ń bẹ́ẹ̀ gẹ́lẹ́ gan lọ̀rọ̀ rí pẹ̀lú Johnson A Nigeria Enterprises ilé ìtajà fọ́nísọ̀ tó ń léwájú ní Nàìjíríà àwòdàmẹ́nu àga ìjókòó àwọn lọ́lá sofas lóríṣiríṣi pẹ̀lú royal oak and marble dining sets executive office furniture lónírúurú banquet furnitures bed and dressing mirror tó fi mọ́ kitchen cabinet bẹ́ẹ̀ ṣe ń fẹ́ gbogbo ẹ̀ imported ni furniture lọ́dọ̀ Johnson A Nigeria Enterprises ní shop number AA eighteen to twenty railway shopping complex off alẹ́ṣẹ̀lọ́yẹ̀ market àti eight eight eight eleven railway shopping line by Alalubosa junction Iyaganku railways crossing Ibadan telephone zero eight zero two three zero three zero five five zero Tabi zero seven zero six two two five two six four nine Johnson Air Nigeria Enterprises ilé ẹrù fáwọn imported furnitures tó kọjá bẹ́ẹ̀. má bẹ̀rù ìwọ ilẹ̀ nítorí olúwa yóò ṣe òun ńlá jọ́ẹ́lì oríkejì ẹsẹ̀ kọkànlélógún èyí ni àkórí ìsọjí onínà fáàrí báíbá twenty twenty three ọlọ́run tó ń ṣe òun ńlá ló gbin igi fáàrí báíbá tó ń rúwé lọ́dọọdún pẹ̀lú gbáǹkọ́gbìn iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ tí kò bá sú ọlọ́run láti máa dá sí ọ̀rọ̀ ayé àwọn ènìyàn ní fáàrí báíbá èṣe tí ọ̀rọ̀ ayé rẹ yóò wá fi sú ọ pàkítímọ́lẹ̀ láti wá darapọ̀ mọ́ blọ́gọ̀ bíi tirẹ̀ láti tọ́ agbára ọlọ́run yìí wò fún ìgbàlá ọkàn ìwòsàn ìtúsílẹ̀ àti àṣeyọrí lórí òwò àti iṣẹ́ rẹ àwọn tí ọlọ́run yóò lò nípasẹ̀ aládé ọ̀ṣun reverend gbẹ̀ngà kòtìlà pásọ ayọ̀ jẹ́jẹ́ àti àwọn olùgbàlejò àgbà prophet pf ọwá àti reverend mrs co ọwá àkànṣe ìpàdé àdúrà wà lójoojúmọ́ fún àwọn tó wojú ọlọ́run fún ọmọ láago mẹ́sàn-án àárọ̀ tí fáàrí bàbà gangan yóò sì máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti sunday november nineteen títí di saturday november twenty-five àṣekágbá ní ìsìn àjọyọ̀ àti ìdúpẹ́ ní sunday november twenty-six láago mẹ́wàá àárọ̀ ibi ìsọjí ní christ bible miracle church pf ọwá crescent adéyẹmọlé out mọ̀lété ìbàdàn jésù ni olúwa. Thank you. orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni ti ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ní ká wí kódà mo ràn bálẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti ilé iṣẹ́ amo farm bra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero ọlọ́run bàbá lọ́la èmi máa. jésù oníṣẹ́ ìyanu tó ti débi ti dé o. Eh, iléeṣẹ́ ìránṣẹ́ voice of the special world outreach in conjunction with christ apostolic church oníyanrìn ìbàdàn ti ṣe àgbékalẹ̀ ìsọjí ọlọ́jọ́ márùn-ún a five day crusade tí a pè àkórí rẹ̀ ní his majesty ọ̀làńlá rẹ̀ monday six november to friday tenth november twenty twenty three ní àyíká cac oníyanrìn ìbàdàn nìsọjí yìí yóò ti wáyé o ní déédéé aago mẹ́rin ìrọ̀lẹ́ lábẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tó kún fún ẹ̀mí mímọ́ pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù àwọn lónísọjí ọjọ́ náà pásítọ̀ ca ọ̀làrẹ̀wájú dcc cac oníyanrìn lólùgbàlejò lábẹ́ àwọn olórí ẹ̀mí bíi dáre pop swaga papa apostle káyọ̀dé oyèwọlé wùmí babalọ́lá tolú ọmọ aláṣẹ ìdòwú fà victoria adeleke god's grace drama ministry máa bọ̀ wá kó wá gba ìgbàlà ìbùkún àṣeyọrí àti ìtúsílẹ̀ lọ́wọ́ jésù olùgbàlà jésù olúwa ń dúdè ọ́ ẹ gbáradì àsìkò tó ti tó tariwo bẹ̀rẹ̀ kó dàdí omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ fún tọdún twenty twenty three èyí ni ó sì pé ìgbà ogún tá a ti ń dádí ẹwà fáwọn omidan wa nípìnlẹ̀ ọ̀yọ́ ìtàgé ti wà ní sẹpẹ́ mayor essex brand tó ti ṣe tán láti gbà wá lálejò nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ center nìbàdàn omidan tó bá gbégbá òrókè náà lọlé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti ń kàmì tótó and sports resort ẹ̀yin omidan ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ tamara ẹ̀ wá ṣàfihàn ẹwà mú yín tayọ lóòrèkóòrè fọ́ọ̀mù ìkópa ti wà lẹ́ka akéde àti ìpolówó ọjà ìkànnì fresh fm ìbàdàn ní zero eight zero three seven one seven eight zero four three dídádí ẹwà fúnmidẹ tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti tọdún twenty twenty three yóò wáyé lọ́jọ́ kẹwàá oṣù kejìlá nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ́ center nìbàdàn bẹ̀rẹ̀ ní dídí aago méjì ọ̀sán ẹgbẹ̀rún méjì náírà lówó wọlé gbogbogbò ìjókòó ọlọ́lá lẹgbẹ̀rún mẹ́wàá náírà omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti twenty twenty three agbátẹrù ìpolongo tiwa one tiwa one zero six point five fm fresh fm Ibadan àti blast ninety eight point three fm. ẹ wàá ti gbọ́ nípa rìbú àwọn ti dá mọ́ nìyẹn. bó o bá fẹ́ ṣe náwó kó dára ẹ ó yẹ pé rìbú. rìbú katrina ní bento. consider it done. rìbú katrina academy ń ilé ẹ̀kọ́ tó dára ni. People's Restaurant ńkọ́. Ripple snacks, chops, pastry and we never enough. The way to a man's heart is through his stomach. If you therefore wish to become a certified chef, Ripple's Catering Academy is the place for you. An intensive training session has begun in earnest for courses like continental and traditional culinary arts, pastry, snacks and small chops preparation, cake and sugar craft, fruit tail and cocktail drinks preparation, event planning and management, as well as hotel management. gbogbo àwọn ètò ẹ̀kọ́ wọ̀nyí ìlànà owó bá ṣe ń ṣe kó ṣe fúnra rẹ̀ tá a mọ̀ sí practical làmúlò la fi dáyàtọ̀ nílẹ̀ ẹ̀kọ́ ripples catering academy trainings are slated for weekdays and weekends for duration of three months two months and one month depending on your preference. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí wọn lónìí ní ripples catering academy number one ìbá olúyọlé mall opposite cash and carry dùgbẹ́ ìbàdàn tàbí dallas plaza beside global harvest outer ring road along kola new garage akala expressway ìbàdàn telephone zero eight zero five nine one five nine seven two two ripples catering academy changing lives fulfilling dreams ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè kooro. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit n nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEB A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì UTM UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. ajá balẹ̀ ajá balẹ̀. i'm fine. <coughs> how do you do. i do. Ah, kí ló dé ìdáhùn ẹ ti ń ṣáájú ẹ ọgbọ ẹ ń tóbi ni. ẹ mú sọ nǹkan kan fún jò ní pé máa béèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó mọ̀ ọ́ tọ̀ ìjì alhaji abolade salami wọn ò kí ń lọ lédè lọ́jọ́ monday. ó ti ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. ṣó ti tan máìkì ni. Ah, gbèsàbí ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni o anyway àwọn èèyàn tí wọ́n ń béèrè abolade salami nbẹ ṣáà ti fi etí yín ẹ ti fi gbọ́ ohun rẹ̀ lánàá fúnra yín hmm. tọ́já sí wípé ń sinmi láàrin ọ̀sẹ̀ ń wá bisẹ́ njọ sunday so bó ṣe wá bó ṣe fọ́ sítàìtì lífù tiẹ̀ bá wá nìyẹn so bó bá tún dé sọ pé ó fẹ́ gbéra èmi náà gbéra nù <laughs> taxi àbúrò káàdì bí bá ṣe ń dé báyìí ọ̀fẹ́ tèmi náà gbéra nìyẹn kò sí wàhálà. àánú ẹ méjèèjì ò ṣe mí. àánú rẹ <laughs> ló ṣe èmi o. ọmọ pé leave mi bẹ̀rẹ̀ lẹ́nu oṣù yìí. ẹ́ leave mi bẹ̀rẹ̀ lẹ́nu oṣù yìí. on your own at your own risk. jẹ́ a bẹ̀rẹ̀ nípa ìròyìn láti àwọn ìpínlẹ̀ bíi mẹ́ta mẹ́rin tí ó ti wáyé Imo hmm. Kogi Bayelsa ìròyìn tó ní í ṣe pẹ̀lú ẹ̀ èyí ti bẹ̀ẹ́ mu. ìwé ìròyìn Nigerian Tribune Vanguard àkọlé ìròyìn tí wọ́n gbé síwájú náà ní ọ̀rọ̀ ètò ìdìbò èyí tí ó wáyé ní ọjọ́ kọkànlá oṣù kọkànlá tó tún wá wà ní ojú ewé kọkànlá ìwé ìròyìn ti Vanguard ó yá o ẹjá lọ ṣẹwọ́ òròyìn bẹ̀ nípa ti ọ̀rọ̀ ètò ìdìbò ní ìpínlẹ̀ Imo ìpínlẹ̀ Kogi àti Bayelsa bó o lohun gbogbo á ṣe lọ wọ́n ní ìbẹ̀rùbojo ó ti dàbò àwọn èèyàn kan lórí bí ètò òdìbò yóò ṣe lọ ní ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí kí ló sì fa ìbẹ̀rù àti ìfòyà bí ó ṣe ìlérí léka láàrin àwọn olóṣèlú kan sí ìkejì yìí pé ètò òdìbò náà àwọn olóṣèlú kan ti lọ dúró ní dúró yìí pé bó bá lè ya kó ya òjò péwé ìkòkò ńlá wọn fọ̀rọ̀ ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ yìí iná lètò òdìbò náà wáyé sí ipò gómìnà àwọn kan ṣẹ̀ ń bọ̀ ní tuntun àwọn kan sì rèé wọ́n tún fẹ́ dúró sí orí ipò náà fún àpẹẹrẹ gómìnà ti ìpínlẹ̀ Imo òun fẹ́ padà sí orí ipò ṣùgbọ́n gómìnà ti ìpínlẹ̀ Kogi ẹlòmíín bọ̀ lọ́tún kálukú ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òṣèlú ló wá ń sọ tẹnu ẹ̀ wọ́n ní àwọn kan tiẹ̀ wá ń gbé ìròyìn kan wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí àwọn ti ń fura o wípé àwọn tó jẹ́ agbófinró lára àwọn kan fẹ́ gbàbọ̀dè tàbí ó ṣeé ṣe kí wọ́n gbàbọ̀dè fún olóṣèlú tó wà nípò kó má bàa wá jẹ́ pé wọ́n lọ yí omi àti àgbo àwọn tó kù dà sínú iná ẹni tí í ṣe ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè wa nàìjíríà káyọ̀dé ẹgbẹ́tókun ń lòún sọ̀rọ̀ lọ́jọ́ sinmi sunday àná pé ẹ wá ẹ fira yín lọ́kàn balẹ̀ o ààtò ọ̀tún ti ń lọ lórí gbogbo ohun tó ń fa ìfòyà fún àwọn aráàlú àkọ́kọ́ pákáleke lórí pé bó o lè tó òdìbò ṣe lọ tí ò ní ní wọ́n fọ́po mọ́yọ̀ ẹ̀ẹ̀kejì bó o ní wọ́n ṣe ṣe débi pé àwọn olóṣèlú kan ò ní gbèrú olóṣèlú míì ó ní lọ́wọ́ tá a wà yìí àwọn ò mú ìṣípòrọ̀pò dé bá àwọn alábòójútó tí ń bẹ ní iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé pé ní ìpínlẹ̀ Imo Stephen Ọlánrewájú ó ní àwọn tí ń ṣiṣẹ́ lé lórí débi pé alábòójútó ti iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀ tẹ́lẹ̀ yóò kú ò èmi ò wọbẹ̀ ti ìpínlẹ̀ Kogi èmi ò wọbẹ̀ náà ìpínlẹ̀ Bayelsa gómìnà ọbẹ̀ bó bá tilẹ̀ wù kí àjọṣepọ̀ wà láàrin rẹ̀ tàbí láàrin àwọn tó jẹ́ bí adíjedupò yòókù pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ̀ ńgbà tá a bá gbé alábòójútó míì débẹ̀ agánágbálẹ́ni tí ò tí ì mọ ọwọ́ olóṣèlú kan ó ní kò ní lè sí oore ọ̀fẹ́ fún pé olóṣèlú wa ń lọ rí iléeṣẹ́ ọlọ́pàá láti lo àǹfààní wọn fi ta àwọn èèyàn lójì ẹ̀ẹ̀kejì bí rẹ̀ ó ní àwọn aráàlú kí wọ́n lọ fọkàn wọn balẹ̀ o iléeṣẹ́ ọlọ́pàá ti kó àwọn ọlọ́pàá tó pọ̀ lọ́pọ̀ yanturu lọ sí ìpínlẹ̀ náà ọkọ̀ ọlọ́pàá tó sì ń lọ bíi okòólérúgba ń làwọn ti tún tansikua lọ sí àwọn ìpínlẹ̀ wọ̀nyí gbogbo láti máa lọ sókè lọ sódò mójútó ọ̀rọ̀ ètò ààbò alága fún ìgbìmọ̀ tó ń rí sí àjọṣepọ̀ láàrin olóṣèlú kan sí ìkejì òun ṣàlàyé ìyún Yabagai Sani ó ní àwọn ti ké sí ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú ti APC Abdullahi Ganduje àti àwọn lẹ́gbẹ́jẹgbẹ́ gbogbo tó kù ń bẹ̀ náà ìpè àlàáfíà ní kójọba o ẹjọ́ tọ́ bọ ìwé àdéhùn alálàáfíà ìpè ọ̀fọ́n kankan ò ní fìrùnàgbá gbogbo ètò ìdìbò náà kó tó dọjọ́ ọ̀bọ̀ lọ́jọ́ ọ̀bọ̀ àti lẹ́yìn rẹ̀ àgbọ́dọ̀ gbọ́ pàhé láàrin yín ẹ bá àwọn alátìlẹyìn yín sọ̀rọ̀ wọ́n ní iṣẹ́ ìsìn lọ láàrin ìyún náà àwọn olùbẹ̀wò tí wọ́n bá wa fojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ètò òdìbò náà wọ́n ń lọ bíi méjìléní ogójì ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́lẹ́gbẹ́jẹgbẹ́ tí wọ́n sì wà níkàlẹ̀ láti bójútó kò kárí ọ̀rọ̀ ètò òdìbò ńbẹ̀ wọ́n ní pẹ̀lú èyí kò sógun kò sọ́tẹ̀ kí aráàlú jáde lásìkò òbò kí wọ́n lọ dìbò kí wọ́n sì wọlé wọn padà láyọ̀ àtàlàáfíà ni wọ́n sì fẹ̀dọ̀ sórí òróòro ẹgbẹ́ òṣèlú kankan ò ní dá wàhálà álẹ̀ pẹ̀lú ìwé àdéhùn iléeṣẹ́ ọlọ́pàá oṣojú ṣe tiẹ̀ àjọ elétò òdìbò náà àwọn irinṣẹ́ tí wọ́n nílò láti fi ṣe kò kárí ètò òdìbò gbogbo ẹ̀ ti ń lọ sí àwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta lọ́jọ́ ẹtì Friday ọ̀sẹ̀ tá a wà yìí gbogbo irinṣẹ́ tí àjọ elétò òdìbò nílò pátá yóò ti wà níkàlẹ̀ ní sẹpẹ́sẹpẹ́ láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan àtàwọn òbùdó tí ètò òdìbò náà yóò ti wáyé ẹ fọkànbalẹ̀ o ìpínlẹ̀ Kogi Imo àti Bayelsa ọ̀fọ́n òní fùrùn nagbá láòkó ètò ìdìbò àmín. ìgbà ọpẹ́ ní ìròyìn tí mo fẹ́ mẹ́nu bà ló gbé tó sì ń jùrù àbẹ́ẹ̀rí nǹkan ọlọ́run mọ̀ tí ń ṣeun o náírà nàìjíríà ti ń gba àkọ̀tun agbára ojú òní pẹ́ ti dọ́là tán yányán níwájú náírà ìròyìn yẹn ló sọ pé àmì àmì àmì fàyà ojú ìwé kẹfà ìwé ìròyìn the nation ni mo ti fẹ́ kàròyìn nation wa o wọ́n ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ìdàgbàsókè eléyìí ti ti ń bá náírà owó ilẹ̀ wa láti bí ọjọ́ bíi mélòó kan ní ìsìn ó ti ń fún wa ní ìrètí ọ̀tun wípé ọ̀sán ó ti ń so dídùn fún owó ilẹ̀ yìí ń bí nígbà tí èèmọ̀ burúkú kan dé lẹ́nu bí ọ̀sẹ̀ bíi mélòó kan sí náírà nàìjíríà la gbọ́ pé náírà di ẹgbẹ̀rún kan ẹgbẹ̀fà one thousand two láti bẹ̀ náà ni ó ń lọ sí àbàtẹ̀ one thousand three fifty per dollar wọ́n ní ìdí èyí rèé tí ìjọba ti ń bẹ lóde lábẹ́ ààrẹ bọ́lá tinúbú ṣe tètè gbé ìgbésẹ̀ pápápá tá à ń ṣe ní pápá ká farapa láti wá ojútùú sọ́rọ̀ yìí kó tó di pé yóò bọ́ ẹ́kẹ́ bí iná inú ẹ̀rùn ṣẹ̀wárí ìròyìn ayọ̀ tó jáde sínú ìwé ìròyìn lóòrọ̀ òní náà ni pé ìyanu ti ń ṣẹlẹ̀ náírà nàìjíríà náà ti gbéra bẹ́ẹ̀ náà ni ó ti ń kó gbàájú bo dọ́là ní tẹ̀lé ń tẹ̀lé gbàgbàgbà ààrẹ fún ẹgbẹ́ àwọn tí ń pààrọ̀ owó ní abẹ́nú nílẹ̀ yìí president fún association of borrowed exchange nílẹ̀ wa ọ̀mọ̀wé aminu gwadabe òun náà ló sọ̀rọ̀ lópin ọ̀sẹ̀ tá a lò tán lọ yìí o oníṣẹ́ rí i ó ní báńkì àgbà ilẹ̀ yìí tó gbé ìgbésẹ̀ akin nípa nílò lílo ìlànà ìdá olójú méjì láti tètè dá sẹ̀ríà fún ogun tí ń ja náírà nàìjíríà tí wọ́n sì mọ̀ọ́mọ̀ fẹ́ fi ìlànà yìí tẹ̀rí dọ́là ba fún náírà wa nínú nàìjíríà wa ó ní kínní ti mú yes ó ní kínní ti jẹ́ bí idán débi wípé àti ọjà pàdémilẹ́yìn kùlé black market àti ọjà gbangba làṣááta official rates ó ní owó náírà nàìjíríà ti ń gba àkọ̀tún agbára dọ́là á sì ti mọkọ ìyá ẹ̀ hmm. ìròyìn yẹn ní káwọ́ sókè pé gbà fọ́gà ẹ̀ dọ́là gbà fọ́gà ẹ̀ gbà fọ́gà ẹ̀ hmm. ojú ìwé kẹfà ìwé ìròyìn The Nation tó jáde fún tòró òní <laughs> kí ni problem ẹ. <laughs> problem ni pé mi ò ní problem. <laughs> Oh, ah, ìyẹn ló lórí problem o. torí àánú àánú náírà yìí náà ní í ṣe mí. irọ́ ò mọ̀ jẹ́ ká sórí nígbà tí nàìjíríà bá ti ń súnmọ́ wájú. Hmm bàbá ti rí ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìsúnmọ́wájú nàìjíríà kúrò ní ipò akúrẹ̀tẹ̀ ẹ jẹ́ àká hmm. ẹ jẹ́ ká fọn rere ẹ̀ ẹ fún pé náà kì í kan ẹ jẹ́ ká jẹ́ kán mọ̀ àwọn bàṣẹjẹ òbí tí í so lẹ́ẹ̀rùn ẹ̀dá tí wọ́n fẹ́ máa fi dọ́là rún nàìjíríà tọ́jú ọmọ nàìjíríà náà ni o torí gbogbo náírà ṣubú náírà ṣubú ọmọ nàìjíríà ló ti náírà nàìjíríà ṣubú àwọn karambani tí wọ́n ń bẹ nídìí ẹ̀. tí wọ́n fẹ́ fi rún nàìjíríà tí wọ́n fẹ́ fi rún nàìjíríà ọlọ́wọ́n bá rún wọn. bí wọ́n bá ti wá ń gbọ́ ìròyìn pé a náírà ti gbà kọ̀tún agbára àwọn náà ó pa awo dà wọ́n ó tún awo ṣe ẹ mọ̀ jẹ́ ó jẹ́ gbà tí náírà bá lulẹ̀ tó ń forígun ṣò hmm. tí ń ṣubú yakata nìkan láàmú kàròyìn ní ìsìn náírà ti gbéra dọ́là ti ń tẹríba ọlọ́run kó bá náírà jagun yìí ogun lájàyè kó tẹ̀ bá jáwọ́ two naira ogun yìí kì í ṣe tiẹ̀ ọlọ́run ní ọ̀bọ̀ jà. it's okay àwọn all right. ẹ já tẹ̀síwájú rẹ̀ ìpínlẹ̀ Ondo wọ́n ní wàhálà ní ìpínlẹ̀ Ondo kò tí ì jẹ́ rodò lọ́ọ́ mú mi o torí wọ́n ní àwọn ẹgbẹ́ kan ti kóra wọn jọ ńgbà wọn sì kóra wọn jọ wọ́n ní pro citizen coalition wọ́n ní àìsínlé Akérèdọ́lù ó ti ń mú kí okùn fàfà sẹ́yìn kó dé bá ìdàgbàsókè àti lọ́síwájú ìpínlẹ̀ Ondo a ti ṣèyí sí o kéètì o gbogbo ọmọ Ondo ọsàn gédégédé. ọ̀dà ọsàn hmm. kọ́ tangerine ni. wọ́n ní ọ̀gbẹ́ni Rotimi Akeredolu ti ṣe gómìnà ti ìpínlẹ̀ Ondo ní ọ̀sán ọdún mọ̀ pé látìgbà bàbá ti lọ gbàtọ́jú tí bàbá sì ti dé sórílẹ̀‐èdè Nàìjíríà tí ò tí ì wọ̀lú wá wọ́n ní kò fẹ́ẹ̀ sí yàtọ̀ nítorí pé àkóbá ńlá ń ló mú bá iṣẹ́ ìdàgbàsókè ìlú ní ìpínlẹ̀ Ondo wọ́n ló ṣe ni bí ìgbà tí wọ́n fi ọkọ̀ sí autopilot yípe kó máa dára rẹ̀ wà lọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni yípe odidi ìpínlẹ̀ Ondo káwá gbọ́ pé báwọn ṣe gbọ́n táwọn lóye tó táwọn sì ti dàgbà ní òṣèlú tó táwọn sì ní àwọn èèkàn kùgbù tó ìpínlẹ̀ Ondo ó wà ní gbunduku ni wọ́n ní àkọ́kọ́ nu lára ohun tó ń ṣokùnfà fàsẹ́yìn bá ìpínlẹ̀ Ondo àwọn ẹgbẹ́ yìí wọ́n tún ṣàlàyé tọ́ka àléébù yìí pé wàhálà ti ń bẹ láàrin igbákejì gómìnà Lọ́ọ̀kì Ayédatiwa àti gómìnà tòun ti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo nǹkan náà tún nù ara nǹkan tó tún mú okùnfà fàsẹ́yìn bá ìpínlẹ̀ náà nu ó wáá fi ẹ̀sùn kàn yìí pé bí ọ̀rọ̀ ìdàgbàsókè ìpínlẹ̀ Ondo bí wọ́n ṣe lọ gbajù sínú rìfáàsì tó ń tìdí bọ ẹ̀rẹ̀ lọ yìí bó bá ń lọ báyìí ewu ni o wọ́n wá ké sí àwọn aláṣẹ tó mọ̀ nípa ètò òṣèlú ní ìpínlẹ̀ Ondo àti lábẹ́ ìjọba àpapọ̀ yìí pé ẹ wà ẹ já pébìrìkótó pébìrìkótó kájọ wo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kájọ tún ṣe kí ìpínlẹ̀ Ondo má bàa bàjẹ́ torí ọ̀sá ní wọlé ìwòrì ní wòde ohun tá a bá dìjọ wò gẹ́gẹ́ báyìí náà ńlọ́yẹ̀ ogun alága ìgbìmọ̀ yìí ọ̀gbẹ́ni Ọlálékan Adúnbíarọ òun ṣe ní àlàyé pé ṣe bí gómìnà ò ṣe sílé ẹ jẹ́ ká wá nǹkan kan ṣe sí i igbákejì rẹ̀ náà òun náà tún ní wàhálà míì ó wá dàbí pé kò sí gómìnà kò sí igbákejì gómìnà wọ́n ní àlàfo méjèèjì tó wà ńbẹ̀ yìí ewu ni sí ọrùn lẹ́gbìmọ̀ asòfin ewu ni sí ọrùn àwọn aráàlú bó o láti ṣèyí sí adúbíàró ó ṣe àlàyé pé igbákejì gómìnà ayédatiwa wọ́n ní òun gangan lára tó ń fojú winá àwọn wàhálà àyọkòǹpò àyọkòǹpò lásìkò ìgbà tó sì yẹ kó wà ńlé kó máa délé fún ọ̀gá rẹ̀ tí í ṣe gómìnà ìpè ńgbà gómìnà ọ̀básínlé kí igbákejì sì lè máa délé torí ẹ̀ láṣẹ ní gómìnà àti igbákejì rẹ̀ gómìnà ọ̀wásínlé igbákejì rẹ̀ tó tún wáá yẹ kó máa délé ìyún tún fojú winá àwọn wàhálà kan wàhálà kan wọn ni bẹ́lẹ̀ ìbá ń lọ báyìí àkóbá ni fún ìlọsíwájú ìpínlẹ̀ Ondo gómìnà ìpínlẹ̀ Ondo àti igbákejì rẹ̀ ayédatiwa àwọn méjèèjì àárí wọn nípò ìjọba o ìpínlẹ̀ Ondo a ti ṣèyí sí níròyìn tí wọ́n ń sọ Nigerian Tribune ló kọ bẹ́ẹ̀ bá gba mú ẹ lọ tà ọ́ ṣàṣà kẹ́ ẹ lọ ka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. ọmọ Nàìjíríà ẹ súnmọ́ lọ́hùn ẹ má jìnnà sí kiri ọmọ bá jìnnà sí yín látọ̀dọ̀ ẹ̀ hmm. èyí ni iṣẹ́ látòkè tá a fi sẹ́nu ikọ̀ àti ìríjú Olódùmarè bàbá pàìtọ́ Adébóyè ẹni tí wọ́n bọ́ ọmọ Nàìjíríà sọnù The Nation fún tòró òní lọ́jàbọ̀ rẹ̀ alábòjútó gbogbogbò fún ìjọ ìràpadà Kristi nílẹ̀ yìí the Redeemed Christian Church of God RCCG lágbàáyé pító Enoch Adéjàre Adébóyè ni wọ́n ti rọ gbogbo ọmọ Nàìjíríà nílé lóko tó fi dẹ́yìn òdi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà tí ó ń dojúkọ Nàìjíríà àtàwùjọ ẹ̀ àtàwọn èèyàn inú ẹ̀ èrè wípé àjìnà sí Olódùmarè nínú ìṣe àti ìwà wa ni o bàbá adébóyè ni ntí ọ̀wà jójútù sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí náà ni pé kí a súnmọ́ gidigidi kí ó má bàa máa wò wá láti òkè réré bàbá ní láti paṣẹ bẹ́ẹ̀ ntí wọ́n ń pè ní ìtẹ̀síwájú pẹ̀lú àṣẹ òkè accelerated progress ó ní yóò máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ọmọ nàìjíríà kọ̀ọ̀kan àtàwùjọ ọmọ nàìjíríà lápapọ̀ bàbá adébóyè ló sọ̀rọ̀ yìí lánàá láòkó ìsìn ìdúpẹ́ pàtàkì kan thanksgiving service tí wọ́n ṣe ní olú ilé ìjọ wọn tí ń bẹ lébùté mẹ́ta ní èkó nígbàtí bàbá sọ̀rọ̀ lábẹ́ àbúradà kò rí ìtẹ̀síwájú pẹ̀lú àṣẹ òkè tá à ń sọ yìí divine acceleration àbí divine progress alábòjútó ìjọ ìràpadà Kristi lágbàáyé níní ṣẹ̀rí ọmọ Nàìjíríà ní kojú oríṣiríṣi làlúrí lẹ́nì kọ̀ọ̀kan àti lápapọ̀ gbogbo wa bíi Nàìjíríà bàbá ní ohun tó sì yẹ ká ṣe náà ni pé ká túbá gbogbo àwọn pàlàpàlà ọwọ́ wa kájọ̀wọ́ ẹ̀ lẹ̀ ká sì súnmọ́ olódùmarè torí pé aláàánú ni láti fi ojú àánú láti fi wò kó wa ó ní ọ̀rọ̀ wa ni ó dàbí ọ̀rọ̀ àwé kanjò ní àwé apẹja tó ti dẹ̀wọ̀ dẹ̀wọ̀ dẹ̀wọ̀ ju wọn ju wọn ìwọ̀ jẹ́ bẹ́ẹ̀ làwọn rẹ̀ ò gbé nǹkan kan kómi kómi àfìgbà tó tó rí olùkọ́ni àgbà tí í ṣe rábà ìjésù tí eléyìí sì ní ó ti pẹja toru tí àjè ọ gbé nǹkan kan ó yá súnmọ́ mi kémi ó sọ ọ́ di apẹja ènìyàn ó ní lọ́gán náà ló tún tún àwọn rẹ̀ jù ju àwọn rẹ̀ sí odò padà ẹni tí ò rí nǹkan kan kó láti gbà yí wá ó sì bẹ̀rẹ̀ sí ní kẹja ní kẹ̀tíkẹ̀tí tí kinní ọ̀hún àwọn rẹ̀ fi yá hmm. nígbà ọ̀kẹja ní kẹ̀tíkẹ̀tí ó ní láti pàṣẹ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ńlá leléyìí fún gbogbo ọmọ nàìjíríà pé gbogbo kò bà kò lé à ń fà á rí akànlẹ̀kùn kò sí ó ní àìsúnmọ́lọ́hún lọ́fàá bàbá tún ṣàpẹẹrẹ míì ó ní bàbá wa súnmọ́ lọ́hún tán gbogbo tí ń jẹ́ ìwà tinú mi lèmi ó ṣe àti ìgbéraga ìró ètí ó kún ọkàn ọba nebukadnesari ijó ní tọ́lọ́hún sì kìlọ̀ fún pé nebukadnesari ọ̀tẹ̀ o pẹ̀lú ìwà ìgbéraga àti tèmi lèmi ó ṣe ọ̀tẹ̀ ọ̀tẹ̀ wọn ni nebu ọ̀gbọ́ àfìgbà tí nebu kàbùkù wọn ni gbogbo nǹkan báyìí ẹ̀kọ́ ni fún wa ìròyìn yẹn ni pé ẹ̀kọ́ rẹ̀ o hmm. ẹ̀kọ́ rẹ̀ o ojú ìwé kẹfà ìwé ìròyìn ti The Nation fún tòórọ̀ òní. alright lójú ewé kẹsàn-án ìwé ìròyìn ti Vanguard ọ̀rọ̀ nípa ìrìn àjò tí Tinubu fẹ́ rìn lọ sílẹ̀ Saudi Arabia ń ló bá dé o ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu lánàá ló kéde pé òun rìnrìn àjò lọ́sẹ̀ tá a wà ń bẹ̀ yìí náà ni òun lọ sí ilẹ̀ Saudi Arabia àti àwọn orílẹ̀-èdè míì náà ti ń bẹ lábẹ́ ilẹ̀ Arab lọ́hùn láti lọ sọ àsọyépọ̀ ọ̀rọ̀ yìí pé ẹ wà ẹ̀tí àwo ńlẹ̀rín ọ̀gbẹ̀rì bí ojú bá etí orílẹ̀-èdè wa nàìjíríà ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ olójú tí o àti ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè míì tó jẹ́ pé wọ́n rọ̀gbọ̀kú lé nǹkan tó ń lọ lórílẹ̀-èdè wa nàìjíríà kójú má bà wá tì wá ẹ̀já àjọṣe wọ́n ní ààrẹ orílẹ̀-èdè yìí ló ṣàlàyé pé àtìgbà tóun ti dórípò gbogbo àwọn ààtò tí yóò mú ìlọsíwájú bá orílẹ̀-èdè wa nàìjíríà ń lòun kó lépa olùbádámọ̀ràn pàtàkì àgbà sí ààrẹ lórí ọ̀rọ̀ òròyìn àtọ̀rọ̀ tó kan aráàlú ní gbọ̀ngbọ̀ngbọ̀n ajuri ngelale ń ló kéde ọ̀rọ̀ náà lẹ́yìn ìgbà tí ìjókòó ilé tó wáyé tán ó ṣe àlàyé látàbújá wáyé pé ààrẹ orílẹ̀-èdè yìí yóò lọ bá àwọn orílẹ̀-èdè wọ̀nyí sọ̀rọ̀ wípé ẹ wá dókòwò nínú orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ àjọ lẹ̀ẹ́dí àpò pọ̀ nípa ọ̀nà àbáyọ sí ìlọsíwájú láti lè mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà ká fi tiwa gbé tiyín lárugẹ kẹ́yìn náà fi tiyín náà gbé tiwa lárugẹ onílòótọ́ o owó tá à ń ná ní ọ̀dọ̀ kálukú ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ rìádì sí náírà ni àmọ́ kò ní ṣe o ohun tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé ní ilẹ̀ adúláwọ̀ ohun tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé lágbàńlá ayé bí a ṣe ń fowó dókòwò bí ojú owó ṣe ń wọlé jáde bí ọjà ṣe ń wọlé jáde àti ìdáṣẹ́sílẹ̀ lọ́dọ̀ kálukú láti mú kí àwọn tí ò ríṣẹ́ kún wọn ríṣẹ́ ṣe ó ní ara àwọn nǹkan tó máa ń rọ̀ mọ́ rèé ó ní kẹ́ ẹ̀ mọ́ wá wò àjọṣepọ̀ ilẹ̀ aráàbù àti ilẹ̀ adúláwọ̀ ó ìlọsíwájú tó lákàkì ni ó mú bá wa ìpàdé yìí ni ó sì wáyé láàrin ọjọ́ kẹwàá àti ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún tá a wà ńbẹ̀ yìí ìyẹn ni pé ọjọ́ ẹtì friday àti ọjọ́ àbámẹ́ta saturday èyí náà ni ìpàdé wọ̀nyí tí wọ́n ṣe ni ó wáyé ńgbà wọ́n bá sì jókòó ìpàdé ọ̀hún tán níbẹ̀ ni wọ́n ti gbé ṣàlàyé délẹ̀délẹ̀ ọ̀nà tí wọ́n gbé gbà láti mú kí wọ́n orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́ pé ńgbà tí yóò bá fi di ọdún twenty fifty àwọn tí à ń lọ sáré bá nílé òkèèrè wọn ó dẹni tí ó máa sáré bá wọn náà pé orílẹ̀-èdè nàìjíríà ó ti gba gbogbo agbára ọ̀tún rẹ̀ padà tó sì ti padà sí ipò adarí àkọ́kọ́ lágbàńlá ayé àmì ni ìròyìn yẹn mú lọ ẹ lọ tààràtà sí ojú ewé kẹsàn-án ìwé ìròyìn ti Vanguard tó jáde. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti ń gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì eléyìí táwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ fi ń dún mọ̀húrú ìròyìn ẹ ni pé bọ́rọ̀ bá kọ òkè tọkọlẹ̀ ibì kan lèèyàn ó gbé ka dàbẹ̀ ń pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti rí ibi tí wọ́n gbé ọ̀rọ̀ òṣìṣẹ́ tó fẹ́ fẹ̀yìntì ẹ̀ tí fẹ́ yan iṣẹ́ lódì lẹ́nu lọ́lọ́ yìí wọ́n ti rí ibi tí wọ́n gbé ka o ẹnìkan tí ń yí ọ̀rọ̀ sọ fóníròyìn láti ilé ìjọba òun náà ni ọjà ìwé ìròyìn The Nation tòró òní lọ́jà sí i láti má jẹ́ kí òjò ìyanṣẹ́lódì tó ṣú dẹ̀dẹ̀ ní sánmọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ kọ̀rọ̀ ó dàbẹ̀ pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ gómìnà ṣèyí mákindé ti ń gbé àwọn ìgbésẹ̀ abẹ́nú kan láti tètè wá ojútùú sí kinní ọ̀hún kó tó búrẹ́kẹ́ ẹnìkan tí wọ́n ń yọ ọ̀rọ̀ sọ ló tún náà ṣeré fóníròyìn the nation tí mò ń kà yìí o ṣèbí tẹ́lẹ̀ òun náà ni ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ wa ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àtàwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tọ́rọ̀ wọn kan òṣìṣẹ́ pàápàá nlc àti tuc gbogbo wọn ni wọ́n ti fẹnu kò pé ìyanṣẹ́lódì alágbára kan ṣeéṣe kó bẹ̀rẹ̀ lónìí òde yìí ti ṣe ọjọ́ ajé Monday tá ń kàròyìn yìí ète ti ń lọ lábẹ́nú nù àmọ́ wọ́n ní láti jẹ́ kí ìgbésẹ̀ yìí kí àwọn tọ́rọ̀ kàn mọ́ lọ́rùn ẹgbẹ́ òṣìṣẹ́ ti fi ìpàdé pàjáwìrì sí òní ti ṣe ìpàdé òṣìṣẹ́ Congress òní ọjọ́ ajé Monday náà ni wọ́n sì ní kó wáyé ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn aláṣẹ wọn ni wọ́n sọ fáwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ní gbogbo ọ̀sẹ̀ tó kí kálukọ́ palẹ̀ ẹrù rẹ̀ mọ́ lọ́fíìsì o n tí ó bá nílò tí ó wúlò fún kí ó kókó lọ́fíìsì o ká pàdé ní ọjọ́ ajé monday afẹ́ sọ̀rọ̀ òní náà sì ní ọjọ́ ajé monday tí wọ́n mú un wọ́n ní ẹnìkan tó wá yọ ọ̀rọ̀ sọ lọ sọ pé ó dàbẹ̀ ń pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ gómìnà ṣèyí mákindé ò fẹ́ jẹ́ kí ìyanṣẹ́lódì yìí kó ṣẹ̀ṣẹ̀ wáyé káyọ̀ṣẹ̀ mọ́ ojútùú sí ó dàbẹ̀ pé àwọn gan ti ń wá ìgbésẹ̀ akin lábẹ́nú tí wọ́n ó gbé fi dènà ìyanṣẹ́lódì ọ̀hún wọ́n ní ẹni tọ́yọ̀rọ̀ sọ yìí ní bó tiẹ̀ jẹ́ pé ah, ọ̀nà tí àwọn òṣìṣẹ́ ń gbà dún mọ̀húrú mọ̀húrú yìí ọ̀ka gómìnà la ọ̀dọ́gbọ́n dùn ún ọ̀dọ́gbọ́n dùn ún wípé tẹ́ ẹ sì mọ bá a ṣe jọ wà ẹ̀yìn òṣìṣẹ́ wọ̀nyí tẹ́ ẹ sì mọ bí ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe rí àti ipò tí gbogbo nǹkan wà síbẹ̀ náà tún wà ń fìyanṣẹ́ lódì dún mọ̀húrú mọ̀húrú wọ́n ní àmọ́ síbẹ̀ náà ọ̀dà ẹ̀ńtọ́ yọ ọ̀rọ̀ sọ ni o ẹ̀ńtọ́ yọ ọ̀rọ̀ sọ ni ọ̀dà bẹ́ẹ̀ pé gómìnà Ṣèyí Mákindé gan-an wá fẹ́ wá àwọn nǹkan ìdùnnú tí ó fi jọ àwọn òṣìṣẹ́ lójú ju tí wọ́n ń béèrè fún gan lọ ó dàbẹ̀ pé ó ṣeé ṣe kó kéde kínní anytime from now English àmọ́ síbẹ̀ ìpàdé òṣìṣẹ́ ó wáyé o congress wọn ní òní òde yìí ẹ lọ rèé gba balance ní tèmi kà yìí ojú ìwé kẹtàdín ní ọgbọ̀n page twenty seven The Nation tó jáde lóòrọ̀ yìí. ajá balẹ̀. ajá balẹ̀. ọdún yìí. করে দে olóyè jẹ́jọ́ ṣàjọyọ̀ ìdásílẹ̀ àti ìdúpẹ́ ìkórè ọgọ́ta ọdún ìyá ìjọ ccc yemeti ìbàdàn monday november six ni bible quiz laago márùn ìrọ̀lẹ́ tuesday november seven sí thursday november nine ni revival laago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ nígbà tọ́lọ́run yóò máa lo venerable spray evangelist káyọ̀dé núnáyán venerable spray evangelist ks adéyínká venerable spray evangelist àfisùrù kíkí friday november ten ni musical concert and award night laago mẹ́wàá àṣálẹ́ dàbẹ̀ mọ́júmọ́ níbi tí yemeti choir yóò ti máa ẹ̀mí moses amúnì ṣẹ́gun àjídára àánú oyèkúnlé sunday november twelve láṣẹ̀dùgbẹ́ ìkórè láago mẹ́wàá òwúrọ̀ tásìtajà ìkórè ní monday november thirteen láago márùn-ún ìrọ̀lẹ́ bàbá wa Moses, pure evangelist dr jd nunayan lólùgbàlejò àgbà his eminence reverend emf ọ̀ṣọ́fà pastor and spiritual head ccc worldwide àgbàlá ìjọ celestial church of christ western region mother church yemẹtu ìbàdàn ni ó ti wáyé ìgbìmọ̀ ìkórè lónìí kájọ ṣàjọyọ̀ divine restoration and abundance ccc yemẹtu at sixty iṣẹ́ oníran ni. ẹgbẹ́jẹ́ mọ́gàjì mọ́gàjì nílẹ̀ ìbàdàn lábẹ́ ààrẹ wa mọ́gàjì àsìmíyọ àríọrí olóríṣà lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àgbàlú oníṣòwò òlu ó kéde àtìlẹ́yìn fún àlàájà olóyè sáràtù àdùkẹ́ kò ní bàjẹ́ gẹ́gẹ́ bí ìyálọ́jà àpínlẹ̀ ọ̀yọ́ ọmọ inú ọgbà àlàdùkẹ́ ó ń ṣòwò pọ́nbélé ẹni abí tó tún ra rẹ̀ bí alórúkọ méjì ó bàjẹ́ oníṣòwò tó mọ ti nítòdí òwò láti kékeré gbogbo ogun mẹ́rin ìpínlẹ̀ ọ̀yọ́ ìlàdùkẹ́ mọ̀ torí pé gbajúmọ̀ oníṣòwò ni gbogbo oníṣẹ́ ajé gbogbo oníṣòwò gbogbo gbogbo ọlọ́jà ẹ jẹ́ ṣàtìlẹ́yìn paul ajá sáràtù àdùkẹ́ kò ní bàjẹ́ àdùkẹ́ mọ̀tàn torí pé ọmọ inú ọgbà ni ẹ yàgò fónírán tí òmùtàn ti ń pìtàn àdùkẹ́ ni ẹ jẹ́ tẹ̀lé gẹ́gẹ́ bí ìyálọ́jà àpẹẹlẹ ọ̀yọ́ ojú òní tiwa o olùkéde gbẹgbẹ mọ́gàjì mọ́gàjì nílẹ̀ ìbàdàn lábẹ́ ààrẹ wa mọ́gàjì asimi yọríorí olóríṣà akọ̀wé ẹgbẹ́ lápapọ̀ olóyè mọ́gàjì túnjí àjàlá alukoro ẹgbẹ́ mọ́gàjì anísẹ́rẹ́ ọ̀gánbùnmi ẹ̀yin ọmọdé ẹ dìde àkókò baba kérésì ti wọlé dé tọdún ètò peléke fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn èwe gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi báwọn èwe bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti wọ́n tún máa fẹ̀bùn ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹsì gálọ́nù òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe fàjẹ́ ní bá bá ṣe ṣe ń ṣèdíje lọ́lọ́kùn òjọ̀ kan bíi ijó jíjó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìgbìjìgbìjìgbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kẹ̀ní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kùn ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tó lè múnú àwọn èwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé láti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì òṣèré àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni òǹkọrin àti gbogbo pèdèpèdè fresh fm fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́ra pẹ̀lú àwọn èwe wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn èwe lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ owó sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó léke nǹkan pẹ̀lú ẹ̀rín kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ sago márùn-ún rọ̀lẹ́ ní baba kérésì wọ́n fi máa wà ń kalẹ̀ lójoojúmọ́. nílé orin challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì alágbàtọ́ àtàwọn olùkọ́ yín. ní bab bàbá fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ́ lọ wò alala ololo alalala lololo. Oh, oh. Merry Christmas. Show me your love is life. ẹ ní o omi labu ẹ omi labu mu ìdí gan nìyí táwọn àgbáríjọpọ̀ nílé iṣẹ́ tó ń pèsè omi inú ke àti omi inú ọ̀rá tó mọ gara fún títà àti mímu fún gbogbo ènìyàn. atwap ìyẹn association of table water producers ìbàdàn chapter ṣé kí gbogbo aráàlú àti ní pàápàá jùlọ oníbàárà wa tẹ̀ ń bá wa ra omi inú ke àti omi inú ọ̀rá. àwọn afásitì yìí ṣe lálàyé fún yín pé ẹgbẹ́ atwap tí wọ́n fẹnu kò láti má fọwọ́ kún omi inú ọ̀rá o. ìyẹn báàgì pure water látọ̀rí bátò nǹkan tá a kàn ṣe ni pé àdínkù yóò bá yọ omi tó wà ní báàgì kan látọ̀rí ogún ìyẹn twenty pieces of pure water tó wà ní báàgì kan tẹ́lẹ̀ yóò di mẹ́rìndínlógún báyìí o sixty pieces of sachet pure water yóò bá wà nínú báàgì kọ̀ọ̀kan báyìí o two hundred naira náà ni per bag ẹ má bínú sí wa èyí rí bẹ́ẹ̀ látàrí báwọn kan tá a fi sọmi lájọ àtàwọn màtíríà ṣe wọ́n gógó ẹ ọ̀fẹ́ fowólé báàgì pure water association of table water producers atwa rẹ́díkà ìforíjì wa ẹ̀sìn kú ìfọwọ́sowọ́pọ̀ wa o olùkéde ìgbìmọ̀ ẹgbẹ́ lábẹ́ alága gbogbogbò alhaji ọládẹjọ ismail adégbóyèga. atwa good water is life. The office complex at number 10 Are Avenue, Bodija, beside Mosh Pharmacy, is up for sale for 170 million naira. This office complex currently generates 10 million naira per annum. With some restructuring, the office complex can generate up to 15 million naira annually. Contact by Edward Realty Company Limited for inquiries now. Buying this ultra modern office complex could be your best investment decision of the year. Call 0805 214 or 090 2022 256 for inquiries or visit our office at second floor Ticket House on Ring Road. Talkway Edward Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. nínú oṣù kọkànlá nọ́vẹ́mbà yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbé dùnú nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ káàkiri àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rín road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan yóò jàǹfààní odidi àpò fi mọ́ àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Iwo Road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate Design Bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o ó tún ti á o seventy two hours with Jesus tá a máa ṣe lọ́dọọdún ọlọ́run yóò yọ̀ǹda ìpín rere oníkojìkọ nípasẹ̀ ìpè wòlíì Ebenezer olúoyè. ẹni o gbogbo ẹni tó máa farahàn nínú pàgọ́ ìlú tó máa sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀ my portion. ìpín mi làkòrí tí ọlọ́run fún òlé Ebenezer olúoyè òyedélẹ̀ látọjọ́ Wednesday eight tó di eleventh november. oríire gbogbo tó tọ́ sí ẹtí òkùnkùn ti jà ọ́ ló lé ẹ̀. àkókò tó wá gbẹ̀tọ́ rẹ̀. lábẹ́ gbé olú lórí àwọn ìránṣẹ́. prophet A.O. Daniel ọmọ ẹ̀mí mímọ́. prophet Ojúọláwálé Samuel. àwọn olórin ẹ̀mí. amọ́bọ́lá ń lé àdìgbò ìbò Jésù. ògòrì débìrè. prophet Ebenezer olóye oyèdélé. wọ́n máa ṣiṣẹ́ ìránṣẹ́ ìyanu á máa ṣẹlẹ̀. bàbá ti wọnú àdúrà látọjọ́ Wednesday eight November. ìdájí lọ́jọ́ Saturday eleventh la máa ṣorí ọ̀fẹ́. gbogbo ẹ̀ nínú ìjọ Christless Solution Ministry. Jesus Solution. òkè ìyanu jésù niger area olóòlà junction arápájà ròdò du ọ̀nà kékeré ń bàdàn. ọlọ́run yóò yọ̀ǹda ìpín rere oníkojìpo nípasẹ̀ ìpè wòlíì Ebenezer Olúoyè bẹ́ẹ̀ ni ìlera lọ́rọ̀ ìròyìn ayọ̀ rèé látọ̀dọ̀ àjọ ẹlẹ́yinjú àánú ni Oyetu Foundation bí a ti ṣe ń ṣèrántí ẹni rí tó lọ ìyún èèyàn wa Miss Oyenike Oyekanmaja bẹ́ẹ̀ là ń ṣàgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹta rú ẹ̀ ìtọ́jú àrùn jẹjẹrẹ àti ṣíṣe ètò ìrànwọ́ ní ọ̀pákùtẹ̀lẹ̀ tí Oyetu Foundation dúró ní cancer care and social welfare lára àwọn àlàkalẹ̀ ètò fún ọdún yìí ọ̀nà tí a cancer ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ àti àbẹ̀wò sílé ẹ̀kọ́ sabol special school ìbàdàn bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday títí di ọjọ́rú wednesday oṣù kọkànlá ọdún tá a wà yìí six to eight of november twenty twenty three yóò wáyé ní oyeti foundation headquarters number two rotimi williams avenue by mekio and total healthcare center Bodija ìbàdàn fún ẹ̀kúnrẹ́rì àlàyé pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three seven two eight three eight eight two àti zero eight zero three seven two one five two one three. Bonanza Oyeti Foundation Board of Trustees. Additional qualification is a catalyst to career progression. Interested members of the public, especially working class or prospective students yearning to bag higher academic certificates in foreign universities with less or no immigration requirements, can now realize their dreams without tears. This golden opportunity is brought to you by FlySafe Global Concept Limited, an accredited agent for universities in India and Spain, as well as colleges and universities in Canada. Through FlySafe, you will secure admission, attend lectures, and write examinations online online. You also have an option of appearing in those schools before the conclusion of your study and attend graduation ceremony at the end of your program. Certificates obtained through this opportunity is globally recognized. The school fees are quite affordable and paid directly to the school of your preference. Limited space available as application process opens on Monday, 6th November. Contact FlySafe Global Consult Limited at number 55 Liberty Road, opposite Lano House, Okeado Badon. Telephone 0807 426 1664. FlySafe safe. Your key to studying abroad ayé pásítọ̀ ẹ̀sáyà wa alárí jẹ́pẹ́ ọmọ wòlíì yóò tún ṣe iṣẹ́ agbára. mercy that justify. àánú dàlá rẹ̀ la kò rí eléyìí o. látọjọ́ wednesday eight november twenty twenty three the wednesday third january twenty twenty four. èso àtẹ̀sẹ̀ ti dá ọ lẹ́bi. ẹbí ará àtọ̀rẹ́ ti dá ọ lẹ́bi. jésù bàbá aláàánú dé o. ó ti tó fẹ́ dá ọ lárí jẹ́ àjọgbà dùà. láàrin wákàtí mẹ́ta àdúrà fún wednesday mẹ́sàn-án. látàgọ́ mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá. làánú yóò fi máa dìde. ní gbogbo òkúrí tata yẹ ti dá ọ lẹ́bi dá ọ láre o. ní pàṣẹ lẹ́sẹ̀ pé ọ̀pọ̀ rẹ̀ ṣọlọ́ nínú ọ̀rọ̀ àtọ́rin ọmọ wòlíì pásítọ̀ àìsáyà aládé jp ní ẹ̀mí mímọ́ ọlọ́run á máa gbẹnu wọn sọ̀rọ̀ àṣẹsáyé gbogbo èèyàn láti ọjọ́ tàbí ẹbẹdí ọdún ṣokùn ni ẹ máa bọ̀ CAC bremonten of mercy orí òkè àánú látọjọ́ wednesday eight november twenty twenty three the wednesday third january twenty twenty four pẹ̀lú àánú fún ọ̀sẹ̀ mẹ́sàn-án gbogbo èèyàn ló máa gba ransom lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. celebration of talents ni lọ́wọ́ ọlọ́run day àjọ̀dún ẹ̀bùn àmútọ̀rùwá àti ìmọ̀rírì àwọn alátìlẹyìn ọdọọdún ni máa wáyé sunday november twelve nítọ́dún yìí nínú lafia hall àpáta ìbàdàn oríṣiríṣi àwọn ẹlẹ́bùn ló máa pèsè síbẹ̀ ṣàfihàn ẹ̀bùn wọn láwọn bíi currency kọ́rẹ́nsì òjòpagogo ọlálọ́mí àmọ̀lé kọ́mọláfẹ́ ọláyà àpọ́nlé eob pamọ́ state mr sport pajwan aduka chanta ọ̀pẹ́ àrólé idris ọbalọ́la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ launching of new album ire by mc handsome oyetayo ladimeji àwọn èèyàn pàtàkì tún máa gba àwọ́ọ̀dù ń bẹ̀. ọba adéoyè gbẹ̀ngà àdìgún ààrẹ tilẹ̀ òfìkì lórí adé ń kalẹ̀ chairman alhaji isiaq àwùjọlá ó le koko mother of the day alhaja zikra àkànbí libra gold dr yinka ayefẹlẹ lolùgbàlejò àgbà àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàtàkì tó mọrírì ẹ̀bùn ọlọ́run àǹkárá five thousand naira láfiwọlé ẹ tètè lọ ra tiyín báyìí ní fresh fm challenge ìbàdàn tàbí ká ẹ sẹ́ndì owó kírádà ó bá gbé wá ẹ zero eight zero five six four three five one zero one lọ́wọ́ ọlọ́run day proudly supported by libra gold travels àjẹbí tradomedical tao oníbàtà akínyẹmí electrical top success Fresh FM Latia House Department Àpáta Cool Global Interlink lọ́wọ́ ọlọ́run dé ó máa kéke gan-an. ìjọ the lord city gospel grace ministry possibility chapel ọ̀yọ́ ń pe gbogbo ènìyàn síbi àkànṣe ètò ìmú àyànmọ́ ẹni bọ̀ sípò wákàtí márùn pẹ̀lú ọlọ́run àkórí ètò yìí ni ìṣe olúwa sátidé ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún yìí ni ó wáyé bẹ̀rẹ̀ láago méjì àárọ̀ sí méjìlá ọ̀sán ní the lord city gospel grace ministry possibility chapel ọ̀yọ́ ab event center old ọ̀yọ́ ìbàdàn expressway ìdí ìgbà ìlọ́ra àwọn tí jésù ó lò ní pastor adébáyọ̀ taiwo pastor bíọ́dún adélàjà oníwàásù tó ń lọ pẹ́jà yóò bá ajínrere ìlàjà akíntúndé ọlọ́run sọ bẹ́ẹ̀ tó fi mú olùgbàlejò pastor enoch fọlọ́runṣọ́ ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ tí ó gbé wa láti ilé epo fort oil owó dí ọ̀yọ́ bákan náà láti inú ọjà ìlọ́ra ìlọ́nà special destiny clinic five hours with God organized by the Lord City Gospel Grace Ministry possibility chapel Ọ̀yọ́ theme acts of God on Saturday eleventh November twenty twenty three at seven a.m. to twelve noon venue the Lord City Gospel Grace Ministry possibility chapel Ọ̀yọ́ AB event center old Ọ̀yọ́ ibadan expressway ìdí ìgbà ìlọ́ra Ọ̀yọ́ free buses available at Fort Oil filling station Owodi Ọ̀yọ́ town and the market square Ìlọ́nà host is Pastor Enoch Fọlọ́runṣọ́ you are blessed as you come Jesus, Jesus is Lord. Is Lord. Is Lord tó gbọ́ngbọ́n náà gbọ́ngbọ́ ọ̀sà àti máa gbọ́ nípa black friday ti iléeṣẹ́ top success tó ti bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kọkànlá tí ó sì wá sópin lọ́gbọ̀njọ́ oṣù kọkànlá bákan náà gègé ọ̀yà sọ̀pọ̀ ti lọ ìyẹn ò ní pọ́n gbojú ọwọ́ oṣù àkànṣe ẹ̀dínwó lórí gbogbo ọjà tẹ́ ẹ bá rà nílé top success látòrí fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́kùn òjọ̀kan àtàwọn èròjà rẹ̀ tó fi mọ́ electronic appliances àǹfààní rè fàkàbìtì ẹ̀dínwó lẹ́ẹ̀mọ́ jẹ́ yípo gbogbo ọjọ́ nínú oṣù tá a wà yìí babambari ẹ̀rín ta ṣàyàn gbogbo ọjọ́ friday níbi tẹ́tí máa ra àwọn àṣàyàn ọjà pẹ̀lú ìdá àtọ́ta péré kàn sí top success plaza ládojúkọ bàbá onílù ìwòrò ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn àti ní queen elizabeth road asunlẹ̀ bus stop makola. pẹ̀lú top success mall tó wà lẹ́gbẹ̀ẹ́ wema bank lábẹ́ bíríìjì makola ń bàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn dot NG me, Yinka. Why have you chosen to remain like this? What is it this time, Mom? Your wife called me earlier today crying over the phone. She says she's tired of your attitude towards everything, including the kids. Mommy, is that why you called me? Don't let me change it for you too. Oh. You people should let a man breathe. Yinka! Yinka! Being a man is much more than just a gender. It requires maturity. Are you a man struggling with emotional changes of life? Do you need help in striking a balance between your life, work, and marriage? Help is here. Join Dr. Mrs. Olufun Funke Adetuberu, a counselor, therapist, and founder of Mending Lives at the Men College of Ministry for six weeks of intensive and dynamic information for all men on how to understand a woman, you and your sexuality, parenting with emotional maturity, and, and lots, more. more. Physical and Zoom classes start 11th of November 2023 every Saturday by 12 noon to 3 p.m. For more inquiries, 0902 010 1080. Men College of Ministry, a must for all men. Bolinho nota, àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn agbẹ́bọ́wò nípínlẹ̀ ọ̀yọ́ association of rig owners in oyo state ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa wípé àjọṣe wa ò ní bàjẹ́ ẹ wá gbọ́ ìkéde pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn alákọ̀ọ́pá ti iṣẹ́ tí wọ́n ń gbẹ́ bọ́ọ̀ ti pọ̀ tí wọ́n sì ń gbẹ́ bọ́ọ̀ àbádì fáwọn èèyàn tí wọ́n fi ń da ọ̀pọ̀lọpọ̀ oníbàárà sí ògọ̀ láti wá lè wá gbo dẹ́kun fún èyí kò sí èyíkéyìí agbẹ́bọ́ọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ tí ó mọ gbẹ́bọ́ọ̀ pẹ̀lú mítà mọ́ o bí kò ṣe depth range a sì ti ṣẹ́ nípele ìpele pẹ̀lú tí sọ́fẹ̀ yín bá sọ depth price ti wà báyìí láti fifty meters to two fifty meters mítà sẹ́nikẹ́ni bá dọ́dọ̀ yín tó ní mítà lòun tẹ̀lé láti bá yín gbẹ́bọ̀ o kẹ́ ẹ ti mọ̀ pẹ̀lú àwọn tá à ń wí gan-an nu ẹ má gbéṣẹ́ fún wọn torí àjàmbákú iṣẹ́ ni wọ́n ṣe o láti wá lè fi òfin yìí múlẹ̀ kò ní sí ẹnikẹ́ni tí ó gbẹ́bọ̀ o láàrin ọjọ́ kìíní oṣù kọkànlá sí ọjọ́ keje oṣù kọkànlá ọdún yìí èyíkéyìí agbẹ́bọ̀ zero eight zero three five seven zero four zero six five tàbí zero seven zero eight four five one four two zero nine ìkéde wa látọ̀dọ̀ àgbáríjọpọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ agbẹ́bọ̀ o nípínlẹ̀ ọ̀yọ́. nàìjíríà p sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing finally ẹ̀ tí pọ́ǹpì tó kórede tó tẹ̀ yí gálágà jù. <laughs> gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ̀ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ǹpì concept ṣe lérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀mú six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbèjì ọ̀pọ̀lọpọ̀ blocks tó báyìí lẹ́ńlá tẹ fẹ́ kọ́ tó lápẹ̀rẹ̀ tí pọ́ǹpì concept ló tó ṣerú ẹ̀. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ǹpì concept tó wà ní nọ́mbà twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new Bodija Ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti múrewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concept developer that cares. ajá balẹ̀. tọ́ kò sí wàhálà. bí a ṣe ń tẹ̀síwájú nínú àjẹ́ àbálẹ̀ ẹ bá wojú aago aago mẹ́wàá kù ìṣẹ́jú mọ́kàndínlógún báyìí o. yes ibi àti sunkún la ti ríran bójú ó bá ń pani àmọ́ ṣèyọ́ sára òun náà làwọn ọ̀rọ̀ ìlú ẹ̀gbẹ̀gbẹ́ kan iṣẹ́ tó yẹ ká jẹ́ fún àwọn aláṣẹ àtàwọn tọ́rọ̀ ìlú kàn lákọ̀ọ́kọ́ náà ó ti dorin ẹ̀jẹ̀ àtúnkọ́ àwọn èèyàn ẹlẹ́bù àwọn ni wọ́n tún fi fọ́nrán ṣọwọ́ sí wa bá a ṣe ń ka ajá àbálẹ̀ lọ ìfọ́nrán wọ́n ya fídíò ipò tí ọ̀nà ẹlẹ́bú láti junction ẹlẹ́bú gba ọjà kọjá mọ́ ẹ lọ sí ìpẹ̀kun lọ́hùn ipò tó wà wọ́n yà wọ́n ní ṣé ó sì yẹ kó rí bẹ́ẹ̀ pé ọ̀nà ẹ wá bàjẹ́ débi wípé ó ti kọjá àfẹnuròyìn ó ti kọjá àfẹnusọ wọ́n yà ó ní Sàámú mọ̀ wó lọ Eh pé ṣóye ó rí bẹ́ẹ̀ nígbà tí ìṣe pé ìlú tí ọ̀la láṣẹ torí ọlọ́run. ṣé abẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ náà wà. bẹ́ẹ̀ ni abẹ́ ṣé o mọ̀ kí ló ń ṣe lè. ẹlẹ́bù àti wáyà nkebù yìí rò pé. àwọn wáyà ọlọ́run kọ́ ṣàánú yín ni o. ọkọ̀ rélùwéè tó ti kọ́kọ́ gba ibẹ̀ yẹn kọjá látijọ́ yẹn ẹ̀gbẹ́ lọ́hùn gbogbo èmi làwọn ará wáyà nkebù yẹn. wọ́n ti dá wọn sí o ti rọ́nà o ti rọ́nà ẹlẹ́bù. mọ́tò ilé ti takú síbẹ̀ mọ́tò tí o ṣe gbé lọ́yà náà ẹjọ́ kò sálàṣẹ kankan tí ọ̀nà ẹlẹ́bù wà lábẹ́ ìṣàkóso wọn ni nípínlẹ̀ ọ̀yọ́ àbí ṣé ìlú míì ni ọ̀nà ẹlẹ́bù ni ẹgbẹ́ yẹn ti hmm. ọ̀nà ẹlẹ́bù ẹgbẹ́ ti now ẹ jẹ́ à sọ ọ̀nà ọ̀nà tiẹ̀ pọ̀ já kọ́kọ́ mẹ́nu lé eléyìí ẹ̀yìn ìpakúpa ìpáàkì ọkọ̀ márúwá káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú tó lọ́ba tó níjòyè ó tún ti wá burúkú jù ju ti tẹ́lẹ̀ lọ <laughs> gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀nà ìjọba làwọn onímárúwá fi ṣe gáràjì wọn báyìí hmm. gbogbo àdúgbò junction àtẹ̀yí tí ìjọba fọwọ́ sí àtẹ̀yí tí wọn ò fọwọ́ sí làwọn onímárúwá fi ń ṣe gáràjì márúwá báyìí ẹ wá wo èyí tó wá burúkú jàì á kàn ṣe àwọn àpẹẹrẹ bíi méjì àwọn onímárúwá ti wá lọ dá gáràjì wórú new garage nísìnyí <laughs> ní garage ó ti kúrò lára ẹ níbi roundabout níbi roundabout o ah. àwọn onímàrúwá ti wá gé ọ̀nà ìjọba sí méjì wọ́n wá títì ni o tíjọba dà wọ́n ti wá gé e sí méjì àwọn wá mú kan nílùú tó lọ́ba tó níjòyè hmm. ẹ mọ roundabout tá à ń sọ iṣẹ́ tí mo oríṣiríṣi àwọn accident tó mẹ́mi lọ tó ti ṣe ṣẹlẹ̀ ńbẹ̀ bíi kí tẹ́rẹ́là ó já kó lọ orí ọlọ́kadà mọ́lẹ̀ lọ ẹ gbogbo ẹ̀yin tẹ́ kínní ìṣojú ẹ ti mọ o ibẹ̀ ń wá làwọn onímọ̀ wa wà lọ dá gàràjì tara wọn sí àwọn onímọ̀ẹ́kra náà iye kan wọn kò tiẹ̀ síbi tó onímọ̀ẹ́kra yìí fi ṣe gàràjì bẹ́ẹ̀ bá sì bá wọn wí wọn ni ẹ mórí wákẹ́ fọrùn lẹ̀ níbi kí wọ́n láwọn ó ṣe pè bíi kí wọ́n máa bú kí wọ́n ṣe gbá kí wọ́n máa ṣàwo now ẹ lọ bólúwájí hmm. ọ̀rọ̀ junction bólúwájí lọ́nà express ó ti dìsọnù. So alága kanṣu tí bolúwájí wà lábẹ́ ìṣàkóso yín nǹkan tìjú ni fún yín o nǹkan tìjú ni fún yín ṣé ẹ sì mọ iye ẹ̀mí tó ń sọnù ní junction bolúwájí káwọn èèyàn fẹ́ cross onímọ̀ẹ́kà ti páàkì sí wọ́n ti dí ẹnu ọ̀nà àwọn èèyàn fẹ́ mọ́tò fẹ́ yà onímọ̀ẹ́kà ti páàkì síbẹ̀ tírélà tí ń bọ̀ lẹ́xprẹ́sì ìjọba mọ́sọ̀ọ̀sẹ̀ yóò kílẹ̀ ọlọ́kadà wọn ó pààyàn gbogbo ẹ̀jẹ̀ tí ń ṣòfò ní bolúwájí òun ọrùn àwọn onímáìkà tó wà ńbẹ̀ onímàrúwá tí ò jẹ́ káwọn èèyàn mọ ráàyè ìsáré yà sí ọ̀nà bolúwájí pé wọ́n ń lọ ṣàgàrí àtọ̀run àwọn aláṣẹ bóyá alága ìjọba àbílẹ̀ ti mójútó bẹ́ẹ̀ àti oitma àti federal road safety ọrùn yín lọ́wọ́ o torí pé a ti kígbe kọrin kọrin kọrin kọrin kọrin èyí ó tún mọ bọ̀ ní bolúwájí ń bọ̀ ní ṣàgàrí ó fẹ́ jáde sí junction kọjọ́ ìyàn ọ̀nà express máa lọ wọ́n ti díbẹ̀ ọlọ́kọ̀ wà mọ́ pẹ́pẹ́ yọmọ yọjú ojú rẹ̀ òsì tó ọ̀kan láti mọ ọkọ̀ tí ń bọ̀ lẹ́xpress bọ́ bá jáde lójijì ńgbà oní micra ti di ẹnu tírélà ni ó kó sí nílùú tó lọ́ba tó níjòyè àbí ṣe ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀kọ́ láti ní alága pms ni tọ́mì tọ́mì ṣe owó nìkan lẹ́yìn àti ikọ̀ yín kan ń bájọba ìpínlẹ̀ ọ̀yọ́ gbà ní rìsíìtì nìkan lẹ́ ń já hmm. ẹ̀ lójúṣe kankan tọ́mì àti ikọ̀ rẹ̀ jagaban kọmíṣánná tí mójútó ètò àyíká oko sísán nìkan kọ́ ni ìlú fi ń ló fi ń tùbátùṣe o ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpakúpa ọkọ̀ tí wọ́n ń páàkì káàkiri àti márúwá ó mú kí ọ̀yọ́ wà chaotic environment lọ́yọ̀ọ́ english inú o everything kan rádaràda àyà kọmíṣánná fún ètò eh, transport tommy àti jagaban ẹ parí pọ̀ ẹ mójútó ọ̀yọ́ aṣọ bí aṣọ iye àtẹ̀yẹ ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ní tún wọnú ẹ̀rọ fún wọn. òun ló ti daṣọ ọ̀tìjú yìí àwọn tí wọ́n láti ìpínlẹ̀ míì wọ́n ń fi wá rẹ́rìn-ín wọ́n ń fi wá rẹ́rìn-ín náà. bọ́ ọ bá dórí ta àtẹ̀gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì gbogbo bẹ̀ ó ti gbà wọ́n ti di pa lọ sábẹ́ afárá mọ́kọ́lá ah. gbogbo bẹ̀ náà àtọ̀tún àtọ̀ ó ti wà abẹ́ afárá mọ́kọ́lá wọn ah. sọ ọ́ dilé ìtajà. nílùú tó ní gómìnà nípínlẹ̀ tó ní gómìnà àwọn tó tún ṣèṣin bẹ́ẹ̀ gómìnà Ṣèyí Mákindé èyí ọ̀wọ́ o èyí ọ̀wọ́ o ọ̀wọ́ o. tipa garaajì bọ́ bá fẹ́ jáde wọlé láàárọ̀ òkúta oh. látẹlẹ́bú oh. gbogbo bẹ̀yẹn dídí pa. wọn tẹ́ bá tẹ̀ jẹ́ pé òpó kan tí ń rí báyìí lẹ́gbàá lọ ìbásùn sàn wọn á wá gbà kìsọ́nà méjì lẹ́gbẹ̀ẹ́ eh. ọ̀nà wọn á tún wá gẹ̀ẹ́dì wọn á tún máa gbé òun lójú ọ̀nà. Ah. Eh, yàtàjà wa ń bọ̀. It's okay alága ìjọba àbílẹ̀ ìbàdàn north west alhaji abdulrahman ọ̀lànrẹ̀wájú adépọ̀jù lórúkọ gbogbo mọ̀lẹ́bí adépọ̀jù agboolé ẹ̀là ayẹyẹ nílùú ìbàdàn wọ́n ń fi ẹ̀mí ìmoore hàn sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé fún àtìlẹyìn tí wọ́n ṣe lásìkò àṣekágbá ayẹyẹ òkú màmá wọn màmá wásílàt àdùkẹ́ ọ̀làdẹ̀jọ adépọ̀jù tí gbogbo èèyàn mọ̀ sí ìyá ọlọ́ọ̀lẹ̀ ayẹyẹ ìsìnkú ọ̀hún tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹrin oṣù kọkànlá ọdún 2023 tá a wà yìí nínú recreation club nílùú ìbàdàn lára àwọn èèyàn pàtàkì tí wọ́n wà ń kalẹ̀ láti rí Alhaji Wasiu Adeleke akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ olóyè Sèyẹ Famojúrọ̀ Alhaji Akeem Azeez Alhaji Lukman Adesina Dr Remi Ayọ̀délé olóyè Nuremi Àkànbí Alhaja Madinat Adédìbú Alhaji Adéríbigbé gbogbo ẹ̀sìkò ẹgbẹ́ òṣèlú PDP pátápátá àwọn ọ̀nàrẹ́bù ìjọba àwọn ọ̀nàrẹ́bù ìjọba àpapọ̀ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn kọmíṣánná nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn ọmọ ẹgbẹ́ argon àwọn ọmọ iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn kánsílọ̀ ìbàdàn north west àwọn èyíní high school old student association àwọn alumni ti national association of animal health science production àwọn awóyàyà landlord association àwọn mágàjí yíká ìjọba àbílẹ̀ ìbàdàn north west gbogbo mọ̀lẹ́bí adépọ̀jù tí agboolé ẹ̀là ayẹyẹ nílùú ìbàdàn gbogbo akọ̀wé ìjọba àbílẹ̀ tẹ́lẹ̀ rí àti lásìkò tá a wà yìí àwọn adarí lẹ́ka ètò ìṣàkóso yíká ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ọmọ ẹgbẹ́ nuj nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà market traders association ibadan north west àwọn ọmọ ẹgbẹ́ cdc àti ncws gbogbo adarí àtàwọn òṣìṣẹ́ ìjọba àbílẹ̀ ibadan north west àti òkè ìbàdàn north lcda lákòótán alhaji abdulrahman ọ̀làǹrẹ̀wájú adépọ̀jù wọ́n ń gbàládùra wípé kọ́lọ́run ọba nínú àánú rẹ̀ kó bùkún ẹnì kọ̀ọ̀kan arábìnrin Ramat Aládé adarílẹ̀ka ètò òròyìn níjọba àbílẹ̀ Ìbàdàn North West tó wà ní Onírèké nílùú Ìbàdàn òun ló fi àtẹ̀jáde yìí síta. téèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti mọ̀ bá nù ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fónírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé gbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezer ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní ìyàgànkù wọ́n wà ní opposite heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solar mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò. The ultra-modern office complex at number 10 Are Avenue, Bodija, beside Mosh Pharmacy, is up for sale for 170 million naira. This office complex currently generates 10 million naira per annum. With some restructuring, the office complex can generate up to 15 million naira annually. Contact by Edward Realty Company Limited for inquiries now. Buying this ultra-modern office complex could be your best investment decision of the year. Call 0805 225 0214 or 090 2022 256 for inquiries or visit our office at second floor Dickard House on Ring Road, Talkway Edward Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. Get ready for the most magical time of the year as Father Christmas makes a grand return to Fresh FM, Blast FM, and Tiwantiwa FM. This year's Father Christmas show is set to be an unforgettable experience for children. It's the Fresh FM, Blast FM, and Tiwantiwa FM Father Christmas Show 2023 as your little ones visit Father Christmas they will receive incredible gifts. Plus, there will be amazing games with fantastic prizes, including deep freezers, washing machine, home theaters, bags of rice, and gallons of vegetable oil, all for grabs. Chief host is Dr. Yinka Ayefele MON. He'll be there to welcome the little ones, take pictures with them, and join in the rollicking children's fun time. So, children, tell your mommy, daddy, aunties, and guardians to bring you to the Music House Challenge in Ibadan for the Fresh FM, Blast FM, and Tiwantiwa FM 5 Father Christmas show. Daddy, Mommy, take me to Father Christmas show. Admission is only 3,000 Naira per child. The event runs from 1st to 24th December 2023 with Father Christmas available every day from 8 a.m. to 5 p.m. at the 2023 Father Christmas show at Music House Challenge in Bado. Brought to you by Fresh FM, Blast FM and Tiwantiwa FM. Oh, Ajá balẹ̀. alright ẹ ṣeun ṣeun tẹ́ ń gbọ́ wa wò wá ìkànnì fresh náà lẹ́ṣin one oh five point nine fm ilé orin challenge ńlẹ̀ ìbàdàn ẹja sáré ju kínní sí orí streaming wa kó tó di pé ètò parí ẹni tí ó bá sáré gbọ́njà pápákọ̀ òfurufú kan bẹ ní èkó hmm, wọ́n ń pè ní muritala mohammed international airport àbí bẹ́ẹ̀ni nbẹ ní kẹjà lẹ́kọ̀ọ́ hmm. tí namdi azikiwe ìyún náà wà lọ́hùn pápákọ̀ òfurufú kan sì wà ní ìbàdàn kí lorúkọ ti ìbàdàn. Ìbàdàn airport. Ah. tí o bá ṣe pé o ń gbàwẹ̀ ni ìbá sọ pé àbò ti ta nǹkan ara. <laughs> Ìbàdàn airport. <laughs> Eh, tabara àwọn tó lóore ọ̀fẹ́ láti sáré gbà lórí streaming. sọ̀rọ̀ pọ́pọ́ èèyàn mọ̀ pé pápákọ̀ òfurufú Ìbàdàn ti ń bẹ ní eh, kìnìún bẹ́ẹ̀ Alákíá sọ̀rọ̀ pọ́pọ́ èèyàn mọ̀ pé ó ló kọ ọ̀pọ̀ èèyàn mọ̀ pé ó ló kọ ẹ̀já wo rí YouTube wa. lórí YouTube ẹ sáré fi síbẹ̀ kí lorúkọ pápákọ̀ òfurufú ilẹ̀ Ìbàdàn ló kọ àwa mọ̀ bóyá àwọn èèyàn ọmọ fi pè ní bí àmọ́ mọ̀mọ́ fi pè ní àbá àgbàgbé. ọmọ gbọ́ ìbàdàn airport alákẹ́ eh, airport. ìbàdàn airport alákẹ́ èèmọ̀. <laughs> it's okay um, ẹ já gba ìpínlẹ̀ ọ̀ṣun lọ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélékè ó ní kékulé ó gbọ́ kó sọ fún toko kádùn ó gbọ́ kó lọ rò fún òbẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun o bọ́ ọ bá ti ra dúkìá kan tó rò pé bọ́ọ̀ rà á ní ọ̀nà èrú lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun lábẹ́ ètò ìṣàkóso tó lọ tó wá rò pé lásìkò yìí ó lè máa jádùn jóyìn ẹ̀ lọ kó sunrun àsùnà tán má jẹ́ ń tàn án pọ̀nmọ́ ló jẹ́ sun o aláwọ̀ ó béèrè aláwọ̀ ó béèrè ó ní ètò ìṣàkóso òun kò ní fàyè gba gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti mú dúkìá ìjọba kan wọ́n ti gbà á bí ikán ra owó kan kí wọ́n fi méjì mẹ́ta kún wọ́n ní gbogbo ẹ̀ pátá là á padà gbà padà olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú dúkìá ìlú ń sọ̀rọ̀ yìí arábìnrin Fausat Sarumi Adébánjọ nílùú Òṣogbo náà ti sọ nígbà tí wọ́n ṣe àyájọ́ ti ìmọ́lẹ̀ ayọ̀ níbi tí wọ́n gbé ń ṣe ètò ìlanilọ́yẹ̀ lórí àwọn akitiyan ìjọba àti bí ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ṣe tún gòkè àgbà sí i ó ní ẹ má jẹ́ tàn yín o gbogbo àwọn dúkìá wa tó wà ń ta táwọn kan rò pé olóṣèlú kan ló ta fún wọn gómìnà kan ló ta fún wọn ìjọba kan ń gbà tíjọba kan wà lórí àlééfà ẹ fọkàn balẹ̀ à ń bọ̀ wá láti wá gba dúkìá ìjọba padà sásùn ọ̀jọba ìwé ìròyìn Nigerian Tribune ló gbé ojú ìwé kẹta rẹ̀ ńlọ wà. la fi ní bàbá wà nípò ká mọ̀ ṣe dáadáa. àbí kásìmọ̀ jáde sí ìtẹ̀pamọ́. ọba kan ó jẹ tí ò ní ma Joseph rí o. Hmm, hmm. Hmm, ojú ìwé keje ìwé ìròyìn ti punch fún ti òrò òní ìròyìn kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ó kéré tán àwọn karambà ní bandibandi ọ̀táàlú táwọn sí bandit mẹ́ẹ̀ẹ́dógún òun náà ni wọ́n gbẹ̀mí wọn nígbà tí wọ́n fìjà pẹ́ tapọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ológun ní orílẹ̀-èdè wa nàìjíríà lábẹ́ ẹ̀ a rí ìròyìn tó ní ṣe pẹ̀lú ogun tí ń lọ láàrin ilẹ̀ israel àti ikọ̀ hamas pàápàá orílẹ̀-èdè palestine ilẹ̀ israel ti gbé kọ̀ǹdíṣàn kalẹ̀ táwọn ò fi kí idà àwọn bọnú akọ rẹ̀ látòrí pé àwọn èèyàn tí ẹ̀mí wọn ti pin sí ogun tí ń lọ láàrin orílẹ̀-èdè méjèèjì ti lé ní wọ́n ti lé ní ẹgbẹ̀rún mọ́kànlá eleven thousand àwọn èèyàn ni wọ́n ti ṣaláìsí. Eh, ẹgbẹ́ ẹ̀ láti rí ìròyìn wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn akẹ́kọ̀ọ́ lautech ti gbé mákindé relé ẹjọ́. Hmm lórí ọ̀rọ̀ kíkó tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ lẹ́ka kíkọ́ ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì iṣẹ́ ọ̀gbìn ní LAUTECH Ògbómọ̀ṣọ́ rè ìsanyìn àwọn akẹ́kọ̀ọ́ kan láti Ládòkè Akíntọ́lá University of Technology Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti gbé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Ṣèyí Mákindé re ilé ẹjọ́ kódà wọ́n pe àwọn mẹ́ta míì lẹ́jọ́ pọ̀ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé gbígbé àti kíkó tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ lẹ́ka tí wọ́n ti ń kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì iṣẹ́ ọ̀gbìn faculty of Agriculture sciences tí wọ́n lọ rèé kó wọn lọ síbi tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pèsè rẹ̀ sílẹ̀ fún nílùú ìsẹ́yìn ìsẹ́yìn campus òun náà ni ó fà kínní ntí punch rí ṣàjọ náà ni pé àwọn akẹ́kọ̀ọ́ lọ́dún kejì second year students wọ̀nyí àwọn náà ni wọ́n sọ pé ìgbésí àwọn òun náà ni òṣèyìn bí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ gómìnà ṣèyí mákindé bí wọn ò ṣe ná ní eh, ipò tí nǹkan wà fún àwọn tí wọ́n sì ní ìkóni papá mọ́ra òun náà ni wọ́n fi palẹ̀ àwọn mọ́ ní yàjóyàjó sáà ìkẹ́kọ̀ọ́ tí ṣe ẹlẹ́ẹ̀kejì second semester táwọn ń wò lọ́ọ̀kan ni wọ́n bá ní káwọn ọmọ lọ rèé bá second semester àwọn lọ ní ìsẹ́yìn láì ti ẹ̀rọ àwọn nǹkan míì tọrọ mọ́ ṣe ra àwọn tọpẹjọ́ lóko àwọn akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ wọn láti akíntayọ̀ abdulkoyum àjíbọ́lá bẹ́ẹ̀ náà la rí onwi edet àrí ezekiel ogunmọ́lá àti adẹ́rẹ̀mí olùdé adẹ́rẹ̀mí olùdé àwọn ni òǹpẹ̀jọ́ tí wọ́n panu pọ̀ pawọ́pọ̀ lọ rèé pé gómìnà ṣèyí mákindé ní ẹjọ́ hmm, wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé wọn ò tí ì mújọ́ kan pàtó tí ìgbẹ́jọ́ ó bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ wọn ò tí ì fíksì hearing date fún ẹjọ́ ọ̀hún àmọ́ síbẹ̀ wọ́n ní ọjọ́ ajé tó lọ lọ́hùn-ún October thirtieth òun náà ni àwọn ọmọ yìí ni wọ́n ṣa ẹjọ́ ìjọ ni wọ́n gbèrè ilé ẹjọ́ ìròyìn yẹn ń bẹ lójú ìwé keje The Punch fún tòórọ̀ yìí. bó ṣe ń yẹ ti YouTube ń wò hmm. ẹ jẹ́ ká sáré fún ilé náà ní pápápá pé àwọn ọmọ òrukàn tó ń lọ bíi ọ̀tàlérúgba ó lé méje hmm. iná ní odidi ọba aláyé kan ní Kaduna sọdún pé ẹ wo ẹ níyà lóòótọ́ ẹ ní bàbá òun ọba aláyé ni bàbá yín látòní mm, lọ mm. olórí òun sì níyà yín bùkátà yín ọ̀rùn ọlọ́run lọ́wà ọlọ́run ó gbé òun náà ló lò ṣùkà òun náà ni ó sì bá a gbé mm. dé èbúté ògo ṣàtìrí àwọn tó gba kínú lórí youtube ẹnìkan fi ṣọwọ́ sórí whatsapp ẹnìyẹn ní adégòkè samuel hmm. mo ní a adégòkè kẹ wọn ò fi pẹ̀tẹ́lẹ̀ mẹsì. irọ́ o <laughs> mo wà ń wá yẹn tún youtube yìí wò Eh, mo mọ̀ pé ọ̀pọ̀ èèyàn ni ò tiẹ̀ wá mọ̀ pé eh, ṣáwọn èèyàn gbà mẹ́ o ọ̀pọ̀ tí àwọn èèyàn ti fi ṣọwọ́. ọ̀dà á wò á wò ẹnìkan ti. Emmanuel Fáṣọlá hmm. ó gbìyànjú dáadáa ẹnìkan tiẹ̀ sáré fi àtẹ̀jíṣẹ́ orí WhatsApp náà ṣọwọ́ Simbiat kí ló wá dé tí àwọn kan mọ̀ ah, àwọn kan yìnbọn o